Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ibe ni nkuma. ṣe. Ẹ̀wọ̀n ní àti náà dáadáa. Ṣé ìmọ̀ ìgbẹ́lẹ́fọ́ dìbò? السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله ilé ìlú náà sọ̀rọ̀ gbèsè sí kìkì sọ̀rọ̀ ẹgbẹ̀rún. sai lokaci الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adapẹ fún ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tọrọ salatu fún anabi wa muhammad sallallahu alayhi wa sallama kí ọlọ́run ọlọ́run tí mo bẹ pẹ̀lú àwọn sọ̀hábọ̀ ń ṣe ọlọ́run àwọn ará ìjókòó tí alẹ́ ti lè ní gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ọjọ́ Jímọ̀ àti ọba gbẹ̀yìn oṣù a máa ń lo àǹfààní ẹ̀ láti gba àwọn ìbéèrè ní orí ìrànràn tí a bá ní lórí àlámọ̀rí nípa ìsìn àwọn ìbéèrè bíi mélòó kan òun náà ni a ti ní àǹfààní láti gbà kalẹ̀ léyìí tí a fọ èsì lórí wọn insha allah alákọ̀ọ́kọ́ lórí ìbéèrè. àìbéèrè àkọ́kọ́ òun náà ni wọ́n ní ẹni tí agbo ọwọ́ rẹ̀ tí kò ṣiṣẹ́ tó sì mọ̀ bẹ́ẹ̀ tí kò ṣiṣẹ́ ìyẹn lọ́kùnrin tó wá wọ̀ ọ́ ohun ọwọ́ aago tí ò ṣiṣẹ́ wọn ní ojú wo ènìyàn sì fi wo eléyìí. àkọ́kọ́ òun náà ni pé kò sí nǹkan tí yóò jẹ́ ìwọ̀ fún mùsùlùmí láti lo aago lára nǹkan tí ó ti di àládà àwọn ọmọnìyàn pàtàkì jùlọ àwọn ọkùnrin lórogun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé ni so islam ò ṣe léèwọ̀ yálà àgbo ní irin ni àbóníke àbónírọ́bà àmọ́ èyí tí wọ́n bá ṣe látara góòlù gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ọlọ́ba allah subhanahu wa ta'ala harrama zahab alabdoko ọlọ́ba ṣe góòlù wíwọ̀ lórí àwọn ọkùnrin torí ẹ aago látara góòlù tó jẹ́ raw gold mùsùlùmí lọ́kùnrin kò lè wọ̀ ṣùgbọ́n èyí tí wọ́n ṣe látara fàdákà kò sábòrò ń bẹ̀ tọ aago tí èèyàn wa fi sọ́wọ́ tó sì mọ̀ pé aago ní ó ti bàjẹ́ kò ṣiṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ a lè sọ pé fagbọ́ sọ́wọ́ níta sọ náà ni kó fi ẹgbàá ó fi ẹ̀gbà sọ́wọ́ ni kí láǹfààní aago tá a lò yálà kò wúlò fún wa kò wúlò fẹ́lòmí a lè béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ni àsìkò sọ bẹ́ẹ̀ ni wọ́n lè béèrè lọ́wọ́ àwa tá a ní pé kí ni aago ọwọ́ yín sọ bàbá máa parọ́ lókun torí ẹ̀ ó ti di ẹ̀tàn tó lágbára láyé agbọ́nrin tó di ẹ̀tàn islam ò fẹ́ ká lo nǹkan báwọn ẹlẹ́ẹ̀kejì ní agbani wípé ó ti di ẹgbà nígbà tí aago obì ò ti ṣiṣẹ́ ó ti di ẹgbà lásán ẹlẹ́mìí àni tóun bá fi sọ́wọ́ wípé òun ò kí mo bá rà ní bóòlù alẹ́ fi ń ṣe ó fò kún nǹkan sọ́wọ́ tó kò sáfà nílẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní al-mutashabbihu bima lam yuhta kal-labisi alibáṣu zọrọ ó lẹ́nikẹ́ni tí ó bá ń ṣe bí ẹni pọ́ lọ́wọ́n bá fún ní oore kan bẹ́ẹ̀ lọ́lọ́run bó fún ní oore yẹn olódà gẹ́gẹ́ ní tó wọ aṣọ ìké so ó sì jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ aṣọ irọ́ òun lẹ́ni yẹn wọ̀ torí ẹ̀ sábà fẹ́ lo aago ìsìláàmù ṣe lé wọ̀ ká lo aago ṣùgbọ́n tí aago bá ti ṣiṣẹ́ ká má lò ó tó bá dáṣẹ́ pé obìnrin ni ẹ obìnrin ẹlẹ́ṣọ̀ ni wọ́n àwọn lè lo ẹ̀gbà ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ẹsẹ̀ ẹ̀gbà abẹ́tá máa ń lo ẹ̀gbà sí ọ̀sà burú ń bẹ̀ àmọ́ wọn ò gbọ́dọ̀ fi ẹ̀gbà yìí kí wọ́n fi hàn síta gẹ́gẹ́ bá ṣe mọ̀ nínú ẹ̀sìn Islam tí ọkùnrin nìyí kì í ṣe tó máa ń lo ẹ̀gbà Islam ò yọ̀ǹda fún wa táwọn ọkùnrin ká lo ẹ̀gbà àbí ká lo anchain òun náà ní ẹ̀gbà ọwọ́ àbí ẹ̀gbà ẹsẹ̀ kódà tó fi mọ́ ẹ̀gbà títí ọrùn kò sígbà láàyè fún ọkùnrin mùsùlùmí láti lórí nǹkan báyìí àmóbìnrin ó láǹfààní láti lò ó àmọ́ òun náà nìyí ọlọ́nìwọlẹ́ àdínà sí nẹ́ta òun ọlọ́ọ̀lẹ́ gbọ́dọ̀ fi ẹ̀ṣọ́ yín ẹ̀ gbọ́dọ̀ fi hàn torí ìdílé yìí ọkùnrin tó lo aago tí ò ṣiṣẹ́ ẹni ẹni yìí òpùrọ́ ni ẹlẹ́tàn ni bákan náà ẹni yẹn ó ń ṣe ẹ̀ṣọ́ tọ́lọ́wọ́n ọba tí kò yọ̀ǹda fọkùnrin. alábẹ́ ìbéèrè yẹn ìbéèrè kan náà ọba tí ó pọ̀wọ́lé òun náà ni pé ọkùnrin tí máa fi ṣéènì sọ́run tí wọ́n sì ti ṣàlàyé fún un tí kò yí padà irú ẹni bẹ́ẹ̀ títí bá bọ́ síwájú lórí ìmọ̀ọ́mù tó fẹ́ kírun fún wa ṣàlè kírun lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni ìmáàmù fi ṣe ní sọ́run kò bá irun máàmù jẹ́ bẹ́ẹ̀ ni kò bá irun àwọn tó kírun lẹ́yìn ẹ̀ náà kò bá jẹ́ àmọ́ tọ́ka irú ranù tó ń lára máàmù yẹn máàmù yẹn ń ranù ni irú wọn ni wọ́n máa ń para láti gbogbo wọ́n máa para wọ́n tún pa ẹ̀yìn tí wọ́n lo wákàtí kan bí pé wọ́n ń para tí òun tó kàn fún un so kò banújẹ́ léde kan kò sínú àwọn ọ̀nà wa pé bó sọláàdì kò dẹ̀ bí ládàá bó ṣe wọlé kó mọ̀ ìṣesí ni kì í ṣesí tí ìyẹn máa bá lọ́dọ̀ ẹni rí àwọn èèyàn dáadáa ntọ́kùnrin fi ń ṣẹ̀ṣọ́ tóbìnrin ò lè fi ṣẹ̀ṣọ́ òun náà ń bẹ̀ tá a fi ń jọkùnrin ó sì máa wọlé kó lù mọ́mù bẹ́ẹ̀ ni yóò mọ fárán mọ́ yorùbá sì nìyí ẹni tọkùnrin fi ń ni níta dá ẹ̀ṣọ́ àmúwáyé onírúgbọ fún gbogbo ọmọ èèyàn lọ́kùnrin ọ̀nàbí sallallahu alaihi wasallam fi pa wá láṣẹ láti lè tọ́jú ẹ̀ ká tọ́jú irùngbọ̀n wa ẹ mọ̀ gbọ́ àfú nínú gbé òdùnmọ́ lè gbà lọ́bí gbé onígbò nínú wà fírú àwọ̀ fírú àfù ẹ ṣàmójúkúrò sínú gbọ̀n yín ẹ má bá wí pẹ̀lú fífá wà fírú àwòfíìrù irùngbọ̀n yẹn pílẹ̀ ẹ̀jẹ̀ púpọ̀ so àdámọ̀ ẹ̀ṣọ́ tọ́lọ̀ ń bún tó bún ọkùnrin òun nìyẹn yìí dẹ̀ ṣọmọ nìyẹn nìkan gbogbo tọ́lọ̀ bá dáná lẹ́nu rí àwọn àdámọ̀ àdámọ̀ ẹ̀ṣọ́ bá lára wọn akọ adìẹ kòkòrò ńkó ẹ̀rì yóò ní jọwọ́jọwọ́ abo adìẹ òun ò ní ní so àtọkùnrin àtobìnrin àtakọ àtabo lórí gbogbo nǹkan ìkọ̀ọ̀kan ló ní àmì tó jẹ́ àmì ìdánimọ̀ láàrin ara wọn ìjìyàn fi ń dọ́bìnrin yìí mọ̀ abomọ̀ ọ̀tọ̀ táà fi ń dọ́kùnrin yìí mọ̀ akọ ọ̀tọ̀ ni tó jẹ́ àmì àdáná torí ẹ̀ nínú súnmọ́nù lóṣù tọ̀rọ̀ nínú àwọn ìlànà àmúwáyé ìlànà àdámọ́ fún ọmọ ènìyàn òun náà kọkùnrin kò fi ẹ̀rùn gbọ́n lẹ̀ torí ẹ̀ dá sí pé kò sí bóbìnrin bó ṣe wulẹ̀ kó rẹwà tó rínú gbọ̀n tínú gbọ̀n rẹwà pọ̀ bí tèmi yìí ó ti dògbò rẹwà gbogbo ilé ayé ara India ni ara Amẹ́ríkà ni ara Yorùbá ni Haúsá ni Yíbò ni náà yìí ń béèrè èmi náà nìyí ó wá pọ̀ báyìí kódà kó báyìí a pé eléyìí nǹkan òun ni ó jẹ́ sórí obìnrin bẹ́ẹ̀ yóò fa irun gbọ̀n ni àmọ́kùnrin ìsìláàmù yẹ̀ǹda ká fa irun gbọ̀n wa ebi yapa inú bẹ́ẹ̀ láàrin àwọn àfáà ni pé ṣé a lè mú kúrò bẹ́ẹ̀ rárá lóṣòwò lè kó mọ̀ àwọn míì ní a lè mú kúrò bẹ́ẹ̀ lóṣòwò lè kó mọ̀ ká sílẹ̀ kò disturb wa ìmọ̀ bẹ́ẹ̀ rẹ̀ kò kó nira bá wa àwọn míì ní a lè mú kúrò lẹ́yìn tí inú gbọ̀n wa bá ti pọ̀ kọjá ẹ̀kúnwọ́. E so eléyìí ibi táwọn àfáà dúró sí nìyí so ẹ̀ṣọ́ nù irú mọ́ọ̀mù bẹ́ẹ̀ nítòsí súnmọ́ náà nù mọ́ọ̀mù tó ń gbé ṣéènì sọ́nù ẹ lọ wò dáadáa yóò mọ fánú gbọ̀n ní tó jẹ́ ẹ̀ṣọ́ òun ha ní tí iṣẹ́ ẹ̀ṣọ́ òní fún ilẹ̀ àmọ́ ṣé ó fa irun mọ́ọ̀mù jẹ àbúṣe ó láàlè kírun lẹ́yìn ẹ̀ kò bá irun jẹ bẹ́ẹ̀ ni kò sọ fún àlè kírun lẹ́yìn ẹ̀ àmọ́ tọ́ka pé àdúgbò yẹn nìyí ìmáàmù gidi ò sí mbẹ torí ẹ sábà láǹfààní láti kírun lẹ́yìn ìmáàmù mi tó dáa fún wa kò sábòrò lẹ nínú ìmáàmù tó ń fi ṣèlú sọrùn ọlọ́ọ̀ni àwọn èèyàn gbá láìfù kì í ṣèlú láàrí àpàdà rí nǹkan mi tí ìmáàmù náà tí ó mọ̀ ṣe tó sì jẹ́ sí pé yóò mọ̀ mú ìkórìíra bá sí ìmáàmù náà sọtabarí ìmáàmù gbòmí tó wò ní pálapàla lọ́wọ́ kákìrún lọ́dọ̀ òbí ìtọ́kùnrin ló fi lálàáfíà ní tó dáa lóye. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ǹjọ́ tọ́ kí kí a ṣẹ̀yàn lówó ní mọ́ṣáláṣí ìdóṣù tọ́ náà bákan náà tó dá sí ẹni tí a fẹ́ gba káàṣì lọ́wọ́ ẹ̀ tá a fẹ́ transfer sí tó lè wáyé ní mọ́ṣáláṣí àkọ́kọ́ ká mọ̀ dájú wípé n tá a mọ̀ nípa bá a ṣe máa ń bá mọ́ṣáláṣí lò bẹ́ẹ̀ náà ni kò yí padà. wa anna al-masajida lillahi fala tad'u ma'a Allahi ahadan àwọn mọ́ṣáláṣí tẹ̀ rí yẹn nìyí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala òun ló kò rẹ̀ sí tá máa ń ṣe ní mọ́ṣáláṣí tó ju ìjọsìn fọ́lọ́ọ̀bá lọ. torí ẹ̀ tó bá ti ní ṣe pẹ̀lú afẹ́tà ni afẹ́rà ni afẹ́polówó ọjà ni afẹ́polówó títà ni ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ẹ̀ńdí ọlọ́mọba subhanahu wa ta'ala ó ṣe ilé wọ̀ fún wa ní mọ́ṣáláṣí النبي صلى الله عليه وسلم إذا رأيتم من يبتع في المساجد فقولوا له لا بارك الله في تجارتك تبارك كان tó ń ṣe kátà àbí kárà àbí gbogbo àwọn ìtìsíwájú kátàkárà tó máa ṣe ní mọ́ṣáláṣí anábìrin ẹ̀ máa sọ fún pọ́lọ́n àbí òní fi èrè òní fàlùbáríkà sí òwò tó fẹ́ ṣe tòtòrí ẹ̀ lẹ́yìn gbọ́dọ̀ jókòó lọ́kàn wa a kì í ta àìrà mọ́ṣáláṣí nam ká chẹ́ǹgì owó àbí ká fẹ́ gba káàṣì lọ́wọ́ yẹn ká transfer owó yẹn sí i méjèèjì nìyí ipò ọ̀nà kátàkárà ló wà ipò ọ̀nà kátàkárà òun náà ni bó ti ẹ̀já sí pé ó ní àwọn ẹ̀kọ́ títí ẹ̀ lọ́tọ̀ ní báàbò rìbá wà báàbò sọ́rọ̀ lábẹ́ agbárin tí à ń pè ní èlé àti tí à ń pè ní ìsìn nǹkan pààrọ̀ láàrin ara ẹni torí ẹ̀ ẹni tí ó fẹ́ ṣe wà lówó ṣe rí títí ẹ̀ tó fẹ́ fún wa àti títí wa táwa fẹ́ fún un à ń tà ní ojú títà rírà ló bá wa àmọ́ bí yóò bá ta irú nǹkan bá ní owó ni àti nǹkan míì tó pọ̀ wọlé nínú nǹkan tá a máa ń jẹ tá a máa ń wọ̀n àbí àwọn tó jẹ́ ìpìlẹ̀ bíi góòlù bíi fàdákà ẹ̀sìn ní àlàyé lórí ẹ̀ àlàyé àkọ́kọ́ òun náà ni pé tó bá dá sí pé góòlù sí góòlù ni àbí fàdákà sí fàdákà ni àbí ẹ̀wà sí ẹ̀wà ni ìrẹsì sí ìrẹsì ni àbí owó náírà sówó náírà ni mọ́jẹ̀mú ni wípé kò kò ìsìlámù gbà wá níyàn dá kó jura wọn lọ kò gbọ́dọ̀ jura wọn lọ déédéé kan náà wọn jẹ ọ̀kan nù. ẹlẹ́ẹ̀kejì bàbá wa ṣe pàṣípààrọ̀ pàṣípààrọ̀ yóò jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ gbà bá mú gbà bá mú ní òjẹ́ torí pé nítafẹ́ ṣe pàṣípààrọ̀ yìí àwọn èròjà rìbá ni tó bá dá sí pé ìran ìran kìí ṣe ìran náà ìran ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹni kó o ti dìran méjì báwọn bíi góòlù àti fàdákà o ti di méjì báwọn bíi owó náírà àtowó dọ́là o ti dìran méjì so tó bá yẹ pé ìran ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìtí ìsìlámù ṣe mọ́jẹ̀mú òun náà ni pé pàṣípààrọ̀ ni yóò wà ní ẹsẹ̀kẹsẹ̀ lọ́kábọ̀ sí á ṣe pàṣípààrọ̀ ní ẹ̀sẹ̀kẹsẹ̀ àmọ́ wọ́n lè jura wọn lọ so nísìnyí ẹni tí ó fẹ́ fún wa ní cash táwa sì fẹ́ transfer owó sí a rí pé a fẹ́ pààrọ̀ nǹkan láàrin ara wa náà tó bá ti wá níbẹ̀ bí kò ṣe lẹ́tọ̀ọ́ kí ti tiẹ̀ kó ju tiwa lọ bẹ́ẹ̀ làwa náà lẹ́tọ̀ọ́ kí ti tiwa náà ní kó ju tiẹ̀ lọ déédéé kan náà ní ó jẹ́ tí jẹ́ déédéé kan náà a ṣe pàṣípààrọ̀ ní ẹlẹ́sẹ̀kẹsẹ̀ a ti transfer sí owó yóò ti down yóò ti rí alert kó tó fún wa ní cash now sòtò ìdí eléyìí irú eléyìí àwọn ògbésẹ̀ báyìí gbọ́dọ̀ mọ wáyé nínú mọ́ṣáláṣí kò gbọ́dọ̀ wáyé nínú mọ́ṣáláṣí bó ṣe wulẹ̀ kó mọ̀ torí ẹ̀ tó bá níbi káàsì gbà lọ́wọ́ ẹnìkan tó ń bẹ mọ́ṣáláṣí ẹ̀kúra yín bọ́ta gba káàsì lọ́wọ́ ẹ̀ tí wọ́n sì yìí kó transfer sí wọ́n transfer sí tó bá ti rí kó ọkùnrin kó sì gba táàsì títí ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ. na bẹ́ẹ̀ náà ni kí fagbowó fíṣẹ̀ bẹ́ẹ̀ lè lọ àwọn àdìpé sábàdàn ìlú pọ̀ ní lówó tí wọ́n gbà yọ báwa ni àpá ẹ̀dá àtàbà ń ṣe owó ìsinmi méjì eléyìí náà nìyí kò lè wáyé ní mọ́ṣáláṣí ní ṣòwò lè fún mọ́ sókè kò lè wáyé ní mọ́ṣáláṣí ààbọ̀ ọ̀tà àmọ́ tí yẹn bá fi sẹ̀bẹ̀lẹ̀ lọ tá a fowó sílẹ̀ tá a fi sẹ̀bẹ̀lẹ̀ lọ one thousand níbẹ̀ lọ́wọ́ wa a sì ní kápá ju five hundred naira lọ àwa fún gbígbà yọ five hundred naira lẹ̀ ẹni tó sì ń gbowó kò tí ì sówó kankan lẹ̀ tó fún wa ní change jẹ̀mọ́ kò sáàbùrú níbi eléyìí ìyẹn nìyí kátàkárà kò sílẹ̀ àníwá àtà kankan fún un. aránṣẹ́ ni gbígbà yọ five hundred yóò mú balance wá fún wa so kò sí eléyìí ni à ń tajà à ń rajà kò sí nǹkan kan tí ó kọlù ní ara bá náà àmọ́ tó bá wáyé ní àwọn ojúpọ̀nà tá a mú wá àwọn àlàyé wa síwájú àfẹ́gbà káàsì lọ́wọ́ ìkálẹ̀ transfer so àwọn àlàyé ọ̀wọ́n nìyẹn lábẹ́ bẹ́ẹ̀ tó clear ká tó tẹ̀síwájú sáré tó tún níbẹ̀ nìyẹn lé lábẹ́ bẹ́ẹ̀ àbí. wọ́n níbẹ̀ ìfẹ́ bẹ́ẹ̀. bọ́ síta tó àmọ́kó tó lè fún ní káàsì yẹn yóò kọ́kọ́ dáhùn náà akọ́kọ́ ṣe transferring sákàtì mọ́tíláṣí náà ìjọ wo ló ti di ṣe transfer tẹ́tí ìjọ wo ló ti di transfer ṣùgbọ́n kó tó di wípé ẹni tí ẹni tí ó gbowó mọ́tíláṣí dání ohun tó lè kówó fún ìtàná ti máa lọ kówó fún òun tó wà fẹ́ ṣe transfer nìyí yóò kọ́ ṣe transfer sákàtì mọ́tíláṣí náà tọ́mà tí ó ti wọlé ẹ̀ wọ́n wá pọ̀dà wọn ó lọ owó fún ta. mo sì rọ́pẹ́ a lè wà ní mọ́ṣíláṣí ká transfer owó sí èèyàn lásìkò tó owó transfer owó kan sí ẹ bá mú bá mú káṣí ẹ wá bóyá níṣẹ́ bóyá a transfer ẹ̀ sọ àwọn nípa lọ́ba wa gbà ìṣàbùrú ń bẹ̀ mo sì rọ́pẹ́. Transfer, sí, sí, el transfer hotel. Ní o lè jẹ́ business. Báǹkì ń gbówó lọ́wọ́ àwọn ará báǹkì ṣe ni. Because a transfer sí báǹkì. Báǹkì ló ní báńkì òkú ń ṣe another person àwa gangan ní báńkì ọ̀hún tó a fẹ́ràn bí mi sì ń bẹ́ẹ̀ kí ok àfà owó yìí bá lọ sí ìpèsè àkáǹtì mi jẹgbẹ́ ni ẹni lọ́gbà ṣáàfì ẹ máa fún mi lówó ẹ̀ ó lè béèrè so but a lè mọ sí dínà dúrà nínú mọ́ṣáláṣí torí pa fẹ́ ránṣẹ́ ni a bọ̀ síta àmọ́ tá a bá ti mọ̀ ẹ́ pé iye báyìí ni wọ́n ń gbà lọ́wọ́ wa tá a bá ti ránṣẹ́

òṣìṣẹ́ lábẹ́ gbéṣẹ́ fún tó jẹ́ṣẹ́ mọ́ṣáláṣí ṣá lè jọ sọ̀rọ̀ a lè jọ sọ̀rọ̀ màtíríà tó bí yé kìíní kan wá ní eight hundred seventy thousand ní ten thousand no problem àwọn tó bá ń di gbogbo owó ṣẹ́ ti tiẹ̀ á lọ sí ta torí pé iye tí ó yìí táwọn sọ o lè mọ̀ tó dúnàdúró fẹ́ wáyé ẹni tá a bá ti mọ̀ pé òkè o tó bá ti ṣe nǹkan báyìí báyìí ni mo ń gbà àwọn ilẹ̀ nígbà sọ̀rọ̀ náà rẹ́ bí kásán gbéṣẹ́ fún mi káṣí fọ́ọ̀dù olùgbé náà lábẹ́ lábẹ́ náà nìyà. Náà. Ah, ayọ̀ ń bí ṣáájú. Náà ẹ̀pẹ̀. Alébébẹ̀, ó ti gbà ó sì. Bẹ́ẹ̀ni, tí Jéjì bá ti wà nínú gbá, a ṣe fún Sẹ́bílá 500, àmọ́ wọ́n tàn lágbé kalẹ̀, wọ́n fún wọn ní balance 500 tó bá ti wà. Wọ́n tó bá sí, a ṣe ṣe ìtàn tó mú wá fún wa ẹni lábẹ́ àbí lábẹ́ tó ṣẹlẹ̀ lóòkè náà kò sábúrú lọ kò sábúrú a lè transfer ní kíláàsì sábúrú. ìbéèrè tí ó wáyé níbèrè ẹlẹ́kẹta ò ní pé ẹni tí ó ń kírun tó wá gbàgbé láti ṣe ìforíkanlẹ̀ kan màtí ó sì fi kírun parí ìrun olóko mẹ́rin ó tún gbàgbé ó tún dìde dúró lọ́sọ́lẹ̀ karùn-ún bóòlù ẹni yẹn ló ṣe ṣe àwọn àṣìṣe ti wáyé bẹ́ẹ̀ ṣẹ́rà àwọn kan bẹ tó dájú pé tá a bá gbàgbé ẹ̀ kódà bá a ti bọ́ sí next stage a padà lọ mú wá òun làwọn tá a máa ń pè ní àríkánù sọ̀làt àwọn orígun irun nínú ẹ̀ ìdúró nínú ẹ̀ ìrùkú nínú ẹ̀ ìforíkanlẹ̀ sọ àwọn eléyìí àríkánù sọ̀làt ni wọ́n tá a bá gbàgbé wọn tá a ti bọ́ sí stẹ́ẹ̀pù tó tẹ̀lé tá a wá rántí á padà láti lọ mú wa tó tó yẹ kẹ́ni ẹ̀kọ́ kọ́ ṣe lò ó kírun rákà méjì àbí rákà kan ó wá forí kan kò wá rántí forí kanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó wá ti wá bọ́ síbi second rákà bó ṣe rántí òun lókè òun yóò lọ́ọ́lẹ̀ yóò lọ mú forí kanlẹ̀ wá sókè ní tí ó ṣe nìyẹn yóò lọ mú forí àmọ́ ti lékùnù pẹ̀lú ìdúró tó ti dúró torí pé yóò padà tún mú ìdúró ìmí ìwà tó ẹni tí kò wá padà òun ti dín ìrun kù nítòsí fi dín ìrun kù orígun kan nínú orígun ìrun ni ẹ̀ṣẹ̀ yẹn lé ní. ó wá débi rákẹ́lẹ̀ kẹrin tó yẹ kó jókòó kó ṣàtàyà kó sálámù ló bá tún dìde nàró ó ti wá dúró wọn wọn ló wá rántí kí ni ó yóò padà torí pé tí èmi bá ti pé àyè máa mọ̀ tẹ̀síwájú mọ́ gbogbo ibikíbi tá a bá wà àbá wà níbi náfìlà níbi mustahabu nínú sunna àbá wà nínú wájibu àbá wà nínú orígun àpàdà tí èmi bá ti pé sókè tó ẹni yẹn nìyí bó ṣe dìde dúró yẹn nìyí ó sì ti mú orígun mú ìwà ká dúró orígun ni àbí àmọ́ kò yẹ kó kó fìyẹn kún mọ́ ó ti ń di irun rákà mélòó báwọn rákà márùn yóò wà yóò mọ̀ọ́mọ̀ padà á padà tọ̀ bó ṣe wá padà mi àkọ́kọ́ yanjú ìfòrè kanlẹ̀ tí ó gbàgbé tó ti yé pé kò sí sálámà. ó máa lọ́lẹ̀ ni aláàtúwájú ìrọ̀ ó máa lọ́lẹ̀ ni kò sí aláàgbá kò sí nǹkan kan mọ́ ó ti mọ̀ọ́mọ̀ lékún nù nìyẹn lónìí ti pé kó má tún lékún pẹ̀lú ọ̀ràn rẹ̀ bẹ́ẹ̀lẹ̀ káfí <laughs> ó wà lé rẹ̀ tẹ́tẹ́ báyìí ní kó má tún fi kún so irú ẹni yẹn nìyí á mú ìforíkanlẹ̀ ń wá ìforíkanlẹ̀ tí òun ti mú wà á mú wá lẹ́yìn tó bá mú mi wá tán á wá ṣèwáṣe sùjúdù sáwí sùjúdù sáwí so irú ẹ ti pé báwọn nígbà tó ti mú ìforíkanlẹ̀ wá àbí ẹni ti pé àmọ́ èyí tó fi lọ sókè yẹn ó ti fi yẹn lékùn àwa sáramọ̀ àwa amúfòrò kan rẹ̀ lẹ́ẹ̀mejì wa a tún wa sáramọ̀ ìwọ̀n bá yanjú lókè àmọ́ yẹn ní yẹn nìyí nítorí ijọ́ mi tó bá ti tó bá mí sí ìforí ó gbàgbé ìforí kan lẹ̀ ó wá ti wà ní kódà kó rántí lákẹ́lẹ́ kẹta yóò mú wa yóò mú wa àìsàn máa bá irun rẹ̀ bọ̀ padà látẹ̀yìn. òyìn eh. náà lórí sùjúdù yẹn lórí sùjúdù yẹn lórí sùjúdù ti bí yẹn nìyí kò ó gbàgbé ó sì ti ṣe sókè so tó ẹ pé kò bá dáná lọ sókè tó ẹ pé yẹn nìkan náà ni alákó ti ṣe ìrún ẹ ti pé a lè sọ pé ó lékùnrún mọ kò dédé nù kù tó clear kò lékùnrún bẹ́ẹ̀ ni kò dénú kù ìrìn tó yẹ kó dínkù níbi ìrìn ó ti mú wá àmọ́ ibi tó ti mú wá yẹn nìyí kì í ṣe bí ẹ tó ti mú wá láti ní ìdájọ́ yóò ṣe sùdúdù sáwí kọ̀bùlì tó tẹ̀ tó kó tẹ̀ tó ń bó ti mú ọ̀rẹ́ ni àti tó bá dá sí ó ṣe àwọn ìṣe kan ó ti ṣe àwọn ìṣe kan nígbà tí ó mú sùdúdù yẹn wá ṣe tó wá lékún yẹn yóò wá mú sùdúdù sáwí pàdé wa kò yé ó ti yé but ṣùgbọ́n standing tó lọ yẹn ó lékún rìn níbi eléyìí orí ìmọ̀ ẹ̀sẹ̀ pé ó lékún rìn sọ èyí ni obìnrin kó mùsùlùmí ti sáré pàdé wa lẹ́yìn ìgbà tí ó bá ti sálámà tó àgbàlábẹ́. Thank you. anákọ̀ náà wọ́ náà ó máa ṣe lọ́mọ́ àti dáa máa ṣe lóbi ṣùgbọ́n àtàrù ṣùgbọ́n yóò mú wa náà lábẹ́ ni ẹ̀ẹ̀kan náà ní lábẹ́ tó méjì

àwa ti ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá ti ó lè wáyé gbàgbé ẹgbẹ́ tó ti sálámù nípa àná a sálámù sálámù àti gbàgbé wọn náà ah òun ò mú ṣojú ìlú kìíní wa adúnà wa fún àti wọn sọ pé odidi rákà ni ó mú wa àwọn míì ní rárá ṣojú ìyẹn nìkan òun náà ni ó mú wa ìyẹn lọ̀rọ̀ tó lékè a kàn mú ṣojú ìyẹn nìkan wá ni a dẹ̀ ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún eh, kìlọ̀ a ṣe ṣojú sáré lẹ́yìn bẹ́ẹ̀. Ìdí ìgbọ́n náà nìkan wọ́n. Bàbá tó ní sùúrù gbìyànjú àwọn àbánu wa lọ. Ìbéèrè mélòó ń béèrè? ìbéèrè ọ̀ràn tó wà nílẹ̀ abẹ́ yẹn. ìyẹn kì í lọ́wọ́ ẹnìkan wá ṣe aláìsí àbí mhm. ó ti kú ọ̀rẹ́ di àánú járùn a máa kírun ti wá tán torí tá a bá járùn a lè jí sáyé padà ó ti kú tákùn kí n tá a bá ti kírun wá tán a lè ṣètò bá ṣe máa sín tó ti yé. ó Thank you náà ìbéèrè tí tí màá fọ fàyọ ní ìbéèrè ni pé ǹjọ́ tọ́ ká máa béèrè lọ́wọ́ ìmọ̀mù pé kí ló dé tí mọ̀mù ṣe ṣèjìrì sáré àbí ẹ máa ń béèrè kò nídìí kò nídìí pàǹdì mọ̀mù ìnàmá jùlọ ìmáàmù lè ìtàmà bìhì anábì sallallahu alaihi wasallam ó agbe síwájú kẹ́ ẹ lè pé irun yín lẹ́yìn ẹ̀ tí mo bá rí pé irun tí ì pé àfi sùúrù sáré ẹ ẹ mọ bá lọ ẹ mọ bá ti náà ni. tètè àmẹ́lẹ̀ mi fẹ́ mọ̀ pé ọ̀ràn owó lè gangan. ẹ níbi àtìyẹn lẹ́yìn ni kò pọn dandan bẹ́ẹ̀ ni àmọ́ tí mọ́mù bá kírun pé táwọn àjọ̀rọ̀ bá wọ̀ pé ah ìmọ̀mù gbàgbé nǹkan kan táwọn àrùn rò bẹ́ẹ̀ ẹ̀hẹ́ a lè mẹ́sì mọ́mù àkùnlà ó dẹ̀ tún nǹkan àti tọ́mẹ́sìn ẹ̀ kàfátíà ẹ̀ ṣe kí ní àlùsọ mọ́mọ́ ṣé bẹ́ẹ̀ ni tó bá ti gbèyàn kọ́ bẹ́ẹ̀ èmi náà rò bẹ́ẹ̀ kó mọ̀ pẹ̀ rárá so ọ̀ràn tí wọ́n dá yẹn wọ́n mú wa tó yẹ pé sùdíìdì táǹsọ náà ni mọ́mọ́ wọn fi mú wa mọ́mọ́ mu sùdíìdì wa àwọn jẹ̀mọ́ mu wa pẹ̀lú ẹ̀ wọ́n ṣe ìtara òṣùlọ́ba àmọ́ tí wọ́n bá fi lè so kí mọ́mù tó mọ̀ fóun dáná ìrún ti bàjẹ́ torí pé láàrin ìgbà tí mọ́mù sálámù tá a fi ran létí ọ̀kú tó dípa ran létí yóò pẹ́ síra wọn rẹ̀ nìyí wọ́n á sì kàṣìkò yẹn náà kún ara àsìkò tí mọ́mù sì wà lórí irun àmọ́rùbó òun ti kírun tán ni ó wá láìmọ̀ ó ń sọ̀rọ̀ lórí irun téèyàn ò bá mọ̀ téèyàn sì ń bẹ lórí irun tó wá ń sọ̀rọ̀ wọn ọ̀rọ̀ rẹ̀ nìyí kò bà irun jẹ́ tóyé nísìnyí ten thousand naira ah mọ̀ àlórí mi inú ò bàjẹ́ ó yẹ kí ń ṣòwò nísìnyí irú ìrìn kò ṣe iṣẹ́ ìsáhàn àfa olówó náà ni bóyá fún ní kò tó yẹ pé ten thousand ẹ̀ tó máa ń nǹkan lè ṣẹlẹ̀ ní ẹgbẹ́ onímọ̀ kó wù sọ̀rọ̀ tó tí yẹn bá sọ̀rọ̀ lórí irun ní ìgbàgbé irun ò bàjẹ́ bẹ́ẹ̀ náà ni tí yẹn bá ti kírun parí tó wá sọ̀rọ̀ tó wá rò pé òun ti kírun parí láì mọ̀ pé irun rẹ̀ kọ́ kò tí ì parí wọ́n á gbé ọ̀rọ̀ tó sọ yẹn sí ẹni tó sọ̀rọ̀ láì lórí irun tí mo bá ti sálámà táwa náà sálámà nígbà míì ó máa ń tó bíi five to ten seconds kátó rẹ̀ tí ó kí àti ó sọ pé òun fẹ́ sọ ọ̀ràn táwọn dá lórí rẹ̀ aláàjì ṣé ẹ̀ fura pé mọ́mọ́ òun kú níbi ìdílé òun kò náà ọ̀nà tẹ́ gbogbo ẹ̀ nìyí ọ̀pọ̀rọ̀ tó ń sọ yẹn tó wáyé pé lóòótọ́ padà nílẹ̀ pé tí wọ́n fẹ́ pàkíyèsí yẹn ó rí bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n ń sọ̀rọ̀ lórí irun náà nìyẹn ṣùgbọ́n láyé pé àwọn rò bá àwọn ti kírun parí ni ṣùgbọ́n wọn wá fi lọ ìmọ̀ mọ̀ wá ní síbẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀ mọ́ mo yóò kọ̀ntínú ni so wọn ọ̀rọ̀ tó ń sọ kò bànújẹ́ kọ́ra ìgbọ́rọ̀ tí wọ́n sọ gan kó mọ̀ ní pẹ̀lú

àkọ́kọ́ sítago tìrún náà. Bẹ́ẹ̀ni. Thank you. òun náà ṣàgbọ́dọ̀ ẹni yẹn nìyí irun tó ń kí bọ̀ gan ó níbi àtáyá bó ṣe nàró yẹn wọn wá ṣùgbọ́n náà ṣáà olùlọ́lẹ̀ padà ó ti dáràn kó ti nàró wọn tí ò bá ti ó ń nàró bọ̀ báyìí náà sọ fún un ló wá lọ́lẹ̀ padà kò dáràn tó bá ti lè dúró wọn wọn ó ti dáràn báwọn á jókòó á ṣe àtáyá àtáyá irun tó ń kí asálámà ìrun tó ń kí tókẹ́lẹ̀ àwa mùsùlùmí sáárù méjì wà àwa jókòó sùjúdù sáárù ètò lékè ni pé kò ní àtáyà bó ṣe jókòó ni ayẹ́ṣẹ̀ wà sálámà nínú bá parí torí ilẹ̀ mọ́tàrà fún wọn mú ìyá máa lọ. wọ́n ní kí ni ìdájọ́ kí mọ́ọ̀mù tó fẹ́ ṣe kútúbà kó mọ́ọ̀mù pọ̀pá dání. àmọ́sára sọ̀làfíà ni lọ́dọ̀ àwọn onímọ̀ ẹnu òkò lórí ẹ̀ ọgọrọ àwọn àfà wọn rí pé súnlẹ̀ ni tí ìmáàmù onípọ̀pá tí ó mọ ọ̀rọ̀ tí ó mọ dúró ẹ̀ àwọn mọ̀lùkíyà gbà àwọn ṣàfikíyà náà tí ọ̀gọ̀rọ̀ àwọn òdìmúrò àwọn àfà nígbà pé kò sáàbùrú ń bẹ ó dáa sókè a máa rí nínú àwọn onímọ̀ táwọn ní kì í ṣe súnà kì í ṣe súnà kódà Ibn Qayyim Jawziyya rahimahullahu ta'ala nínú Zadul Mi'ad ó dènà náà rọ̀ yẹn àdéhùn kankan tó lálàáfíà báyìí kò sí lórí ẹ̀ tó ká máa gbèsè ara súnà nàbì sallallahu alayhi wa sallam tó èyí súnà nàbì tí mọ̀mú bá bu káàtà láti mú pàpà dání bóyá tí ó bá jókòó ó lè mọ rọrùn yóò fi pàpà rọgbọ kún yóò fi jókòó tí ó bá sì nàró padà ó lè mọ rọrùn yóò di pàpà mú kó tó lè kó sàbùrù mẹ. sókè àbí tó yẹ pé tọ̀ òun gan fúnra ẹ̀ ó ń tẹ̀ pa tó ń tẹ̀ pa tí wá jẹ́ kàfíìbù yóò ṣe kútùbà fún wa àní ní kó ju pàpà nù. àbákásọ pé lára súnà ni so kìí lára súnà yẹn lọ́wọ́ tó lékè pé pé ohunkóhun tábà pè ní súnà tápè ní mustahab pé ládàá wà ń bẹ́ẹ̀ a níbi ẹ̀rí tó lára àti àtòfẹsẹ̀ múlẹ̀ tó sì tọ́kalẹ̀ lónìí léyìí tí ẹ̀rí tó lára àti àtòfẹsẹ̀ lórí wọ́n ní báwo ni irúgbó ṣe rí nísìnyí bó láti mọ àsìkò àlùfájàrí bó láti mọ àsìkò àlùfájàrí pé àsìkò inú àsùbá àti tó bó láti mọ àsìkò tá a wà yìí nínú àwọn àsìkò tó le láti mọ àlùfájàrí nínú àwọn àsìkò tó le láti mọ àlùfájàrí àsìkò tá a wà yìí ẹni tí ò mọ nígbà wẹ́dà kílẹ̀ dáadáa ìsìn nǹkan ló ló ń fẹ́ mọ̀ sókè àmọ́ nínú tó lè múrọ̀nù wá fún wa dáadáa ò pé àwọn kíní prayer prayer timers tó wà káàkiri èyí tí ó súnmọ́ tó súnmọ́ jù tó súnmọ́ òun ni bíi àwọn isna àbí títí muslim world league ọ̀rọ̀ bìtọ́tù alámi ìsìlámi títí rọ́pítà alábìlì islami muslim world league ìyẹn lọ́pọ̀lọpọ̀ kí ní táìmà ẹ máa ń bá wá gẹ́gẹ́ bí so n tó bá fún wa tábà ti mú muslim world league n tó bá fún wa a wà fi ìṣẹ́jú mẹ́fà plus six a fi kún n tó bá mú wa fún wa nìyí ó ṣe déédéé ìgbà tí àlùfájà rí òdodo tó bá là gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ṣe ṣàlàyé ẹ̀ ṣẹgbọ́n mi yé ó wà lórí fóònù wa náà ẹ bá ti lọ bí calculation ẹ̀ẹ́dì ọmọ àlùsọ ẹ̀mú Muslim World League MWL ẹ bá ti mú M táìmù tó fún yẹn nìyí ẹ fi ìṣẹ́jú mẹ́fà lẹ́yìn tẹ̀ ti mú kọ́ńtì yìí tán tẹ̀ ti mú stéètì yìí ẹ wàá fi ìṣẹ́jú mẹ́fà ẹ fi kún àsìkò tó ń pè ní àsìkò àlùfájà rẹ̀ ṣókèlè ṣùgbọ́n tó bá yẹ pé isna òun nìyẹn ń lò isna yẹn nìyí táìmù tó ń wọ́n mú wá àlùfájà yìí ti máa ń yọ síwájú táìmù tó ń wọ́n mú wá nígbà mùsùlùmí àlùfájà rẹ̀ so isna táìmù tó wọ́n pè lálùfájà rẹ̀ àlùfájà rẹ̀ ti yọ before time yẹn ibi tó ń léwu sí òun ni ọ̀rọ̀ àwẹ̀ ṣókẹ́lẹ̀ ẹ̀hẹ́n bọ̀ títí muslim world league yẹn nìyí ibi tóun léwu sí ó níbi ọ̀rọ̀ pinrun pẹ̀tàbí tóun bá fún yín pásítọ̀ òun ti wọlé ti wọlé six minutes after látara observations àwọn ulama wọ́n rí pé ó máa ń fi ìṣẹ́jú mẹ́fà sọ pé ó ti wọlé bẹ́ẹ̀ ni kò tí wọlé sókè so èyí nìyẹn so tọ́ba ti mọ̀ bẹ́ẹ̀ a kàn manual adjustment a fi ṣe mẹ́fà sí bẹ́ẹ̀ náà ni zoro bẹ́ẹ̀ náà ni akiri so ìṣá yìí rẹ̀ òun láyọ minus fourteen láyọ kúrò torí pé táìmù tó ń sọ fún wa pé ìṣá yìí ti wọlé ìṣá yìí ti wọlé before that time ní ìṣẹ́jú mẹ́rìnlá so fourteen minutes after tíṣà ìfi wọlé lòun ó ṣèmọ sọ fún wa pé ó ẹ̀ṣẹ̀ wọlé ṣókè ó rẹ̀ pé èmi ò níbi lábẹ́ eléyìí ti àti àjọṣẹlẹ̀ eléyìí ti wà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àjọṣe. àdúgbò ìbéèrè tí ó tẹ̀lé wọ́n ní àwọn lẹ́ni tí ó jẹ́ orúkọ àwọn màláyíkà bẹ́ẹ̀ á dìbò nílò kẹ́lí yẹn jẹ́ àbẹ́mi kàílù ó dájú pé mọ́lákùlù kò jẹ́ mọ́lákùlù mọ́tù kò sì ní jẹ́ dáhùn yẹn máa ń pè ní sọ fún ẹni yẹn wájú kò jù sí mo kọ̀ wá jókòó wá jókòó síbí jókòó síbí kí ni bóyá ní máa wà ní fájà rẹ̀ so ẹni tí ó bá jẹ́ Jibril tó ń jẹ́ Mikael ẹ bá tọ́ fún wa lọ́sẹ̀ tó lọ wípé kò dáa tó káwọn dórúkọ àwọn màláìkà àìsọmọ dórúkọ màláìkà bẹ́ẹ̀ ni léyìí tó lékè náà àwọn mímọ́ àwọn míì dẹwọ́ àwọn míì sì léwọ́ lé lórí so àwọn tó ń léwọ́ lé lórí ẹ̀ àwọn lọ̀rọ̀ wọn fẹsẹ̀ walẹ̀ torí pé bóòlù àti máa sorúkọ ọmọ wa lọ́kàn ni lórúkọ àwọn màláìkà a sì bí ọmọ lóbìnrin àní sọlọ́kọ̀ àwọn mọ̀lẹ́kà bí ìbá ṣe pé à ń rò pa àwọn mọ̀lẹ́kà gan-an ọkùnrin ni wọ́n akọ ni wọ́n èmi ò gbọ́ jìbìrì látòrí mi ò sì mi kà í látòrí ìsìràfí látò ẹni kò ní kó sọ mẹ àmọ́ àmọ́ gbọ́ jìbìrì mi kà í ìsìràfí so àwọn mọ̀lẹ́kà ọlọ́sìn ni wọ́n ṣe akọ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣe ọkùnrin wọ́n ṣe bọ́lọ̀ ṣe dá wọn náà náà ṣe jẹ́ ọlọ́run a máa dá akọ a máa dá abo a máa dá ntẹ́ ní sọ pé akọ ni àbábo ni ó lágbára ẹ̀ ṣètò yẹ kò sì sí èyí tí yẹn fẹ́ wò mọ́ mọ̀lẹ́kà lára táàsì máa retí orí bẹ́ẹ̀ láàárọ̀ mọ́ wà lára tí máa jẹ́ kí èèyàn sọmọ lórúkọ nìyẹn táàsì máa mọ orúkọ tó tẹ́ à nìyẹn èsì tá a bá ó sùn sùn sọmọ ní Abubakar àwò òkè ìgbìyànjú Abubakar nínú Islam tó jẹ́ ìgbìyànjú ọmọnìyàn tó jẹ́ sàábé sàábé lọ́mọ owó ò lè jẹ́ àmọ́ kò sí ní tábùbákìrì ó ṣe tó pọn dandan lé lórí gẹ́gẹ́ bí mùsùlùmí tí ò sí lọ́rùn ẹlòmíì tó wá lẹ́yìn ẹ̀ nínú wákàtí márùn-ún àwẹ̀ ni àjì ní bẹ́ẹ̀ lọ sí òsì ṣùgbọ́n ipò tóun wà ipò sùhùbà tó ní kò sẹ́ni tó lè rí mọ́ kálíkì amòfòtó so ọlá sùhùbà yẹn àbákìrì ti ju ẹnibọ̀dì tó wá lẹ́yìn ẹ̀ lọ kódà àwọn tó ń dọ̀lù gbàgán gbogbo wọn lójú lọ ṣùgbọ́n láyé pé ah ó jẹ́ ẹni tó gbìyànjú nínú ẹ̀sìn ẹ ẹni tó ń bọ̀ lẹ́yìn náà lè gbìyànjú nínú ẹ̀sìn ó lè mọ́tò tàbákìrì ok kí ni connection tó wà láàrin Jibril mọ́lákùn ní malaikatillah ìkan náà màláíkà ọlọ́run àti ọmọ wa tá a bí tá a ní jìbìrì ṣé kọ́ ọmọ wa kó lè ní ṣẹlẹ̀ rárá ni is not possible àbí tí ò ní máa jẹun ìjìbìrì èdè jẹun tí ò ní mú aṣáájú nǹkan tá a wò ṣé ti yé kì í ṣe wákàtí márùn-ún tí táǹkì oníjọ́sìn ọlọ́run lórí ìrànà lórí ìrànà lórí ìrànà lórí ìrànà wà náà nù nusabbihu bihamdik wa nuqaddis lak tasbihat taqdisat taqdirat wọ́n máa ṣe fọ́lọ́ so kí ni nǹkan tíyàn ń ro kan tíyàn ń retí nínú oore tí bẹ́ẹ̀ lára àwọn màláìkà táwa fẹ́ rú fún ọmọ wa a rí pé kí ni ẹ̀gbọ́n ti jẹ́ ká mọ̀ pé ìbéèrè yẹn orúkọ yẹn nìyí kò ìlànà yẹn ò mú ìlànà yẹn ò mú tábà sọmọ lórúkọ ìkọ́nà àwọn sọ̀hábà káàní tọ́lọ̀ kò lè so kí ni sí kan táfi sọmọ ní Jibril táfi sọmọ ní Mikael kí náà lẹ́fìrí pé kò mú tó rárá so tó ti bẹ́ẹ̀ ẹni bá gbà níyànjú kó jù pàápàá lóhùn ẹ fílẹ̀ nítorí òun náà nìyẹn àmọ́ tí yẹn lè yí padà tí yẹn lè yí padà yẹn lè yí padà dáadáa tí ó sì sàbùrù mẹ́. lábẹ́ bẹ́ẹ̀ ìbéèrè tí ó tẹ̀lé wọ́n ní ẹni tó fi owó sí báńkì báńkì tí wọ́n pè ní Islamic bank àmọ́ òun fowó pamọ́ àmọ́ lóṣooṣù wọ́n máa ń fún ní àlékún lórí owó òun ní ṣó àbí kò lọ kò lọ ṣẹ́rí anything islamic agbọ́dọ̀ ṣọ́ra dáadáa anything islamic ìtànsọ ní pé tí islam mú wà ní tọ́bá yẹ́ pé muslimic tọ́bá yẹ́ pé muslimic ni kò sí problem tó oríṣiríṣi ní bẹ lọ́wọ́ mùsùlùmí ní ti dáadáa àti nípò òkú náà so àmọ́ islamic ah bí wọ́n ti wá ní pé islamic name kí ni islamic name ẹ kí lórúkọ ẹ orúkọ mi ní mo bóliwa dúró ìwọ́n kọ́ mo gbà fọ́lọ́ hmm, kí ni islamic name yìí àwọn islamic name náà náà islamic name náà náà torí pé kò takò kankan nínú islam pọ̀ nígbà nítorí pé islamic name òun fẹ́ kó orúkọ lárúbáwá náà orúkọ ojú orúkọ lárúbáwá bọ̀ gbé islamic name ni tó ti yé ojú orúkọ lárúbáwá kò túmọ̀ sí islamic name <laughs> ni tí ò bá rí bẹ́ẹ̀ ni àwọn orúkọ lárúbáwá táwọn ẹbí parọ̀ nǹkan sallallahu alayhi wa sallam so islamic name òun ni tó dá sí pé kò takò islam kí ìsìláàmù sí rinlẹ̀ fún wa so lábẹ́bẹ́ muslim bank ó wà but islamic bank ó ṣọ̀wọ́n ó ṣọ̀wọ́n láìsí ìlérí savings ká fi owó pamọ́ síyàn lọ́wọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn yàn fowó pamọ́ sí lọ́wọ́ kò lẹ́tọ̀ọ́ láti débẹ̀ kò ní kíni kò lẹ́tọ̀ọ́ láti débẹ̀ máa ní àmà ẹ̀dọ̀ ṣúùtì ẹ bá ń tọ́jú ẹ̀ mọ̀ wá gbà lọ́túnla gbọ́dọ̀ tún la òun náà ni ó kò lè lọ òun náà ni ó gbé fún mi. ṣùgbọ́n nísìnyí jẹ́ pé tọ̀ afẹ́fún ní ṣúùtì kó bá wa tọ́jú a sì mọ̀ wípé tá a bá ti fún ṣúùtì yẹn nìyí ẹni tó ní kàtá ni yóò la a ti mọ̀ pé yóò la irú ẹ̀ ló rà fún wa lọ́túnla tí wàá dá padà fún wa irú ẹni yẹn àkó àti nǹkan pamọ́ sọ́dọ̀ ẹ̀ aya ní ta agbélé lọ́wọ́ ni aya tó rà sí mọ̀ pé yóò fi ṣàǹfààní torí ẹni yìí irú ń ta aya ni ó dá padà ṣókèlè tó bá dájú pé a fi nǹkan sí lọ́wọ́ kó bá máa tọ́jú ẹ̀ kò lẹ́tọ̀ọ́ àti débẹ̀ a sì ní máa retí pé nígbà tí ó bá dá padà fún wa kó fi nǹkan kan kún tó bá ti fẹ́ fi kún un wáyé ló jẹ̀bi fikùn ẹ̀fún yàn ní ten thousand kó bá yín kó pamọ́ tọ́wá ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kó fún yín eleven thousand la orí jìbìtì lẹ́nu yẹn so ten thousand tá a fún kó bá wa kó pamọ́ òun náà ni ó dá padà fún wa nígbà tá a bá kó tata rẹ̀ tóyé ṣùgbọ́n tó bá yẹ pé tọ̀ aya ní ten thousand ni ṣẹ́gbọ́n aya ní tẹ́ ẹ bá ti yáàyàn ó ti di tẹni tẹ́ ẹ yá irú rẹ̀ ni ó dá padà fún yín láì ní lékún nígbà tí ó bá dá padà sọ̀tọ̀ bá yára ní ten thousand seven million ó wá lóhun dá ní next week ó wá next week yẹn nígbà tó kù wá nìyí ó wá fi eleven thousand sí tó ẹgbẹ́ nìyẹn nìyí kò sí mọ́jẹ̀mí láàrin wa ten mo yẹ ẹ̀ ah one thousand ìlú kan fẹ́ fi appreciate pé kò fẹ́ fi kò sábúrú ń bẹ̀. àmọ́ àwa náà ti mọ̀ pé tí n bá ti yẹ ten thousand ó fi one thousand sí tí n bá yẹ twenty thousand ó fi two thousand sí ó ti di mọ́dẹ̀ mú láàrin àwọn méjèèjì jẹ̀mọ́ nǹkan fún orí báwo ti bá nà lọ. Ànábì sallallahu alayhi wa sallam ó ní lára àwọn tó mú oore tó lọ́mọlúwàbí nínú wa òun náà ni àṣàmì fún ìfọ̀dọ́ àn ẹni tó mọ̀ọ́rẹ́ pẹ̀lú gbé pẹ̀lú ìsangbèsè èèyàn tó yáwó adó nǹkan nìyí ìyẹn lè appreciate rẹ̀ kódà kó mọ́jú owó ẹ̀ṣẹ̀ ohun tẹ́ yá mi nìyí o ìdúpẹ́ o tẹ̀gbọ́n tó ń yá wa òun sọ pé mo yẹ pẹ̀lú mo dúpẹ́ o àbí kò lè yá pé ah, mo yá yín o jẹ̀sákà láwọn sábà kò sọ bẹ́ẹ̀ táwọn bá dá pàtàkì pé jẹ̀sákà láwọn kẹrẹ ó ti di àlékún ṣùgbọ́n lẹ́kùn yẹn nìyí kò sábòrú mẹ́ àwọn tó bá ti di pé tán wà ó máa yẹ lówó tó sọ ọ àmọ́ tó bá ti fẹ́ ta padà fún mi ó gbọ́dọ̀ sọ jazakallahu khairan ó ti di mọ́jẹ̀mú ṣókè ó ti di mọ́jẹ̀mú torí a ti sún papọ̀ mọ́ ìyá nìkan torí ẹ̀ èlé nígbà míì ó lè jẹ owó nígbà míì ó lè má jẹ owó kó jẹ́ sáfíìsì yálà sáfíìsì yẹn wá ká tó yá àbí sáfíìsì yẹn wá lẹ́yìn tí àbímọ̀ tó fẹ́ dá padà tó bá ti wá níwà mọ́jẹ̀mú lórí ìyá kò lọ. èèyàn wá bá wa lẹ́yìn tí àjọ ní ìbáṣepọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ dákun mo fẹ́ yá nílò mo fẹ́ yáwó ni ilé fẹ́ yá ten thousand ṣàdúrà fún mi àlékún àlùbáríkà àlékún àrísùn tẹ́lẹ̀ fún mi tó bá ló ṣàdúrà kò ní yọ àbí ó ti dọ̀ràn ẹ̀kan ọgbọ́n rẹ̀ gẹ́ni kò ṣàdúrà ẹ̀ sórí ṣàdúrà fún tó sọ yẹn èlélì kò sí yàtọ̀ láàrin ìwọ tó sọ fún ẹni ẹ pé tó gbé mọ́jẹ̀mú ìṣe kan lé e lórí torí pé ẹni yẹn kọ́ kò fẹ́ yá lówó àtẹni tó gbówó lé kankan náà ni ẹ̀dàkùn ẹ̀yà mi lówó ayà yín lówó ẹ bá ń san fáàmì o ẹ wò dàkùn owó tí mo wáyà ní ẹ bá ẹ pé owó ẹ kó pè mí mi ì ráyè fáàmì kan nísìnyí ṣé ẹ̀yà kò ní ìyá náà àwọn tó bá lọ san fáàmì yẹn tó bá dé ẹ̀yin náà yà ẹ ti èlé nù èlé àbítọ̀ ó fẹ́ wá san gbèsè owó yẹn padà

tó bá ń gbọ́ dára ìwọ náà padà di àfa lọ́la olójú ọlọ́run so ẹni tá a bá ti ní wọléwọ̀de tá a sì tó yá wa ní nǹkan bá yá ní nǹkan gbogbo àwọn ìbálò dáadáa láyìn ara wa kò stop ṣùgbọ́n tí ò sí wọléwọ̀de pẹ̀lú wa tẹ́lẹ̀ ní tó kàn wá yá lọ́wọ́ wa àbá yá nǹkan lọ́wọ́ ẹ̀mí a gbọ́dọ̀ ṣọ́ra níbi tó máa ń fún wa láì fi sanwó tán àbúlá ìbùnà bá sọ̀rọ̀ bí wọ́n ti nílùú Madina nígbà tí èlé gbalẹ̀ nílùú Madina ẹnìkan wá yẹ nìkan lówó ó yà ní ten dinar ẹni tó wá yá lówó tóun bá ti wá àwọn máa ń pẹja tó máa ń pẹja tó bá ti lo odò tó pẹja dé yóò yí ọ̀dọ̀ ẹni tó jẹ ní owó yóò fún ní ẹja oníkẹ́ fún ilẹ́ja ni oníkẹ́ fún ilẹ́ja ni oníkẹ́ fún ilẹ́ja ni bàbá olówó wà padà lọ bí abdullahi bin abbas wípé ah, ìṣesí yìí ṣó tọ́ àbí òtọ́ à ah, òtọ́ o òtọ́ o torí ẹja tó ti fún ọ bálù ẹ̀ yìí tó bá jẹ́ yọkù nínú ten dinar ó wá yọ kúrò ó jẹ́ dèdè three dinar ó ní seven dinar ní kó gbà lọ́wọ́ rẹ̀ tó bá fẹ́ jẹ ilé. ẹ̀yin obìnrin ẹ̀rọ ẹ bá ń lọ sí gàgà wọn. àfà. aswad. ẹ bá ń sí gàgà wọn gàgà wọn. Samsudin. yes. no no no no. wọ́n lọ kọ́ ọ̀nà tó kọ́ ọ̀nà wọ́n á sùn lọ sọ fún wọn kó ló sí gàgà a máa ń sí gàgá ni tó bá ṣe kan tóbi ni a máa sí ni. ya. ẹ jókòó dáadáa ẹ jókòó dáadáa yes jazakumullahu khair gbogbo ẹ̀ ló máa ṣe o bá ṣe máa ṣe ń tọ́ sí ìgbà àríwá ìṣẹ́ àlùkò obìnrin ẹ ṣeun obìnrin ẹnìkan ó lè máa bá bọ́lọ̀ ti dá wọn náà ó dàbí ẹ̀jú clear ẹ̀hẹ́n so níbi ọ̀rọ̀ owó tó ń fi lé owó tá a fi save sí bank owó tó ń fi lé kì í ṣe owó tuntun wa tá a bá gbà tá a fi ṣàǹfààní fún àwọn tó bùkátà sí. àìmọ̀ àìmọ̀ nìyẹn èyí tí yẹn bá ní kápá kó mú tó mú lápò ẹ̀ tó ti ṣe kí sẹ́dẹ̀ lù àbí sọ́dápọ̀. ìyẹ́ àti táwọn báńkì conventional ṣe ìyàtọ̀. so gt ẹ kò ó ṣe ọ̀rọ̀ gt ṣé ní kíní kan ẹni tẹ́ ẹ bá ti mọ̀ pé tí n bá ní kí n ṣèbù kí nǹkan pamọ́ sọ́dọ̀ rẹ̀ yóò lo nǹkan yẹn ẹ ti mọ̀ kó máa lò ó ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin náà wá mọ́mọ́ tún kó nǹkan yẹn sọ́dọ̀ ẹ̀ ẹ̀ kó ẹ̀ fi nǹkan pamọ́ sọ́dọ̀ ẹ̀ yá ní nǹkan yẹn tó bá lọ tàbádẹ́ ìyá èèyàn ní nǹkan àgbọ̀dọ̀ mọ retí àlékún àgbọ̀dọ̀ sí mọ́jẹ̀mú àlékún but nísìnyí àlékún ti gbé fọ́múlà kalẹ̀ save one thousand wàá eleven thousand save eh, ten eh, eh, one thousand wàá eleven one thousand one hundred naira save two thousand wàá gba wàá fi two hundred naira lékún wọ́n ti gbélẹ̀ so wọ́n ti sọ ní tó fẹ́ fún yàn ní rìbá nù láì sí ìrètí o náà ni tó bá ń fún tó ẹlẹ́jà ń fún ní ìfúnpọ̀ ń dáṣe ẹni gbogbo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ gbà àti tó bá yẹ pé àwọn méjèèjì ọmọ ń fúnra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ẹ bá lọ sílé ẹni tó jẹ́yàn lówó tá a lọ sí gbèsè owó lọ́wọ́ ẹ̀ tá a dẹ̀jọ ní ìbálò tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàrin ara wa tá à ń wọlé tọra wa kò sí yẹn n tó so wá pọ̀ ju gbèsè yẹn náà lọ àwa lọ lé ẹ̀ jókòó wọ́n jókòó ẹ jókòó kí wọ́n fún ẹ bọ́tú wọ́ta sábìsì tó bá ti fún yàn àá bá lù ẹ̀ á yọ kúrò níbi ìdájẹ́ torí pé tábà wà bẹ̀rù pé àá kò sí ìdìbà a kò sí èlé báwọn sálábù tó náà bá ẹni tí wọ́n bá tó bá jẹ wọ́n gbèsè wọ́n bá lóbìnrin wọ́n wọlé wọn gan wọ́n wọlé wọn náà. Mm-hmm ó yà lówó ni ó yà lówó ni yẹn ni pé ẹni tí ó nídìí bẹ́ẹ̀ máa ń wá ló nídìí àbí ọ̀kadà márùn àyẹ̀wò àbí nítorí ìdíyẹn wọ one point five million èèyàn tó yàn wá bá àwa fún ní one point five million kó lọ ra àbí àwa fún ní one point five million kó lọ ra ṣòtò bá wà rà àwọn àti nífẹ̀ẹ́ ní kò pé tí ó bá dá padà èlé ló padà ẹ̀ tù rárá yóò dá two million padà ayé alówó ni so tẹ́ni yóò ṣe òní pé kóhùn lọ ẹni ẹ fẹ́ ṣe bísínẹ́sì kó lọ tó bá ra one point five one point two yóò tó bá wù kó rà yóò tó bá wù ní kó gbélé lórí kó wá gbé márùwá fẹ́ nìyẹn. àbí kan jọ lọ kó dá sí pé nígbà kan bá dọ̀hùn tóun bá ti náwó sí tó fẹ́ ẹni tí ní máa wá rà chocolate àwa rà tí wọ́n wá rà tán ayẹ́sì wá ṣe dúnàdúrà pẹ̀lú ẹni tí ó fẹ́ lò tó fẹ́ tà fún ewu tó sì mẹ́bẹ̀ ni pé tó fi máa ń dọ̀jì ẹ̀ òní wípé tó fi máa ń kó fáwọn èèyàn òní wípé kò ní fẹ́ kọ́dá sí wípé kó wúra máa wá àbọ̀kadà kẹ́nà ni ah alájẹ ẹ̀dá kan mo ronú kíní kan nísìn ẹ̀dá kan pé èyí ti máa wá mọ́ mi níyọ̀kadà tó alájẹ òbí fẹ́ pín yẹn ṣẹlẹ̀ àwọn akówó fún gba one point five so wàá fún mi ní two million ó yá lówó ni clear <laughs> but instead of that kó wúra ọ̀kadà yẹn tó bá wà lára ọ̀kadà tó bá gbélé ní tó yà one point five gbélé ní three million iye tó wù ló tàfẹ́ nìyẹn. àmọ́ tó bá fi lè ra ẹni tí bí náà ní choice láti méjì pé lè rà mọ́ yẹn nípa ti ra ní one point five now wọn wà ní sinmi ti gbélé million so two million fẹ́ gbélé fún un ah, bínú lè mọ́ ṣe rántí pé. ẹ̀gbọ́n mi pè mí láti Canada wọn làwọn oṣù mi ní Márúwá mo kú gbàgbé ṣé náà láti máa dùn kò sí yẹ kó bà nínú jẹ́ torí wọ́n fẹ́ ṣe bísínẹ́sì mi ibi bísínẹ́sì láti máa ń rí gbónúmù láti máa ń rí gbónúmù àti máa ń jèrè máa lù ok ah ẹ ra wọn kò sí problem ọlọ́run bá mi ta àmì o ṣùgbọ́n àwọn onífẹ́ kéèyàn ṣẹlẹ̀ ìyẹn ni tọ́pọ̀lọpọ̀ àwọn modern financial institution tí wọ́n ń ṣe tó ti máa ń tọwọ́ èèyàn bọ̀wé síwájú kan tó lọ ra tí wọ́n fẹ́ tà fún yàn ìyẹn tako ẹ̀sùn aláàdì bankole àti báńkì jìbìtì báńkì jìbìtì ta márúwá fún aláàdì bankole ní two million àwọn iye kan yóò wá sáìn márúwá yẹn bí òsínlẹ̀ o lẹ́yìn tó bá ti sáyìn tán tó ti tọwọ́ bọ̀ òwe tán ti stamp rẹ̀ tí ò lè lọ́ọ̀bì kankan mọ́ báńkì wẹ́ẹ̀sì wa lọ ramárúwá yẹn wẹ́ẹ̀sì wa gbé fún tó túmọ̀ sí pé ìdí báńkì tí kí ọlá nìyẹn ni pé kò ní a ní lọ ramárúwá ká wá dé ó wá sọ pé o ní interest mọ́ pé báńkì máa ń ta márúwá ni ó fi nígbà tí báńkì ò fi ń ta márúwá kí ni báńkì fẹ́ẹ́ fi márúwá ṣòwò fún wáyé tí báńkì ó fẹ́ ordinary pé wọ́n ṣàdéhùn pé ẹ̀yin ni wọ́n tà á fún ní iye báyìí wọ́n á ṣe ka àdéhùn yẹn kún àdéhùn tó pọn dandan lé lórí pé àwọn ti tajà fún ẹ ti rajà ọjà náà dà ìyẹn tako ẹ̀sìn wọn yìí náà yàn ṣókè torí ẹ̀ ẹni tó máa bá wa tó ní pé kára kára kíní kan káta fún òun ní airport chief bọ́jú máa ń wí o káwàá rà ká sì claim ownership ẹ̀ káwá ṣe wá tafẹ́ nìyẹn níye tí ó bá wùwà àbí kájọ lọ ní bàbá dọ̀hùn alájọlẹ̀ mi owó àkú àwa àti àwọn tó fẹ́ tà káà bá ti wá àgùntàn a lè rà tán káwẹ́ ah, yìí àfáyìí dáa nígbàlú wa ayé mọ́ bínú ṣe nígbà tẹ́ ìnájà yẹn lọ́wọ́ ẹnìkan pè mí pé kí wọ́n gba two million naira òkú àlè pé ó bẹ́tà kí n lọ rà á nínú ìjàmbá tó dá fẹ́ jèrè yẹ pé àwọn like lẹ́kẹ̀ bọ̀wọ́ ṣe kó lọ nínú ẹ̀sìn nìyẹn ṣùgbọ́n èyí táwọn ṣe pé wọ́n á ti tọwọ́ wa bọ̀wé wọ́n láwọn ti ta fún wa a ṣe rà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni ìtàn tà fún wa ààrí kò sílẹ̀ àwọn ọdún òní tí wọ́n ń tà fún wa a kàn ń ta atẹ́gùn fún ara wa ni nígbà tó bá ti wá tọwọ́ bọ̀wé tán táwọn pé a lè sọ lọ́ọ̀yà ti sáǹbù ẹ̀ a lè lọ́bì kankan wọ́n ẹ̀ṣẹ̀ wá lọ ra kìíní yẹn wọ́n ẹ̀ṣẹ̀ wá ní o ní o tako ogun. bẹ́ẹ̀ táwa di pé a níbi láti máa ṣètò owó sí irú báǹkì bẹ́ẹ̀ no problem. ẹ̀bẹ̀ ìdákan yọ òjèṣì òjìdá ká yọ ní àkáǹtì àbí ká yọ lápò ara wa àwọn ẹ̀dẹ́ pé dìsínà náà ibi tí wọ́n fi sákàǹtì tán fi lé lórí yẹn ó ti di ìdí tiẹ̀. profit bóòlù ẹ̀jẹ̀ náà pé profit ọ̀hún náà mò ń sọ so àwọn ti rí nírìí pé nírìí wípé àyàwó à ń ṣe business ni wọ́n fi ṣe business okay if that be the case uh, I don't mean èrè àbí. no loss loss kan yẹn don't put loss ní pé ṣó tabanisi tabasi ten thousand profit five hundred ni ó ten point five àbí ten thousand five hundred okay tí loss bá wa ṣáàlì wà káàkiri wà kárí nine thousand five hundred. ẹ jẹ́ ká kúrò ká kó làǹkó lẹ́kọ̀ọ́ kó kọ́là òun yàtọ̀ sí conventional. Okay. Yeah ìyẹn ya lówó láti lè fi clear a máa fún five thousand tó fi máa péye tó ya. tó bá di end of the year ìgbẹ́ ìgbẹ́ àti ìgbẹ́ ìgbẹ́ jìbìtì nìyẹn plain tó bá wọn kó bẹ́ẹ̀ involve nínú business ni, wọ́n lè partner tó ti ẹ̀yìn tó bá wọn partner gbónúmú gbónúmú náà plus or minus náà so tó bá partner tí profit bá wá wọ́n á jọ pín pẹ̀lú ọ̀hún ratio ẹ̀hẹ̀n percentage tí loss bá wá wọ́n á jọ pín ọ̀hún ratio on percentage náà wọ́n jọ pín pẹ̀lẹ́ loss dẹ̀ nìyí tó bá wá nìyí ó máa affect capital kìí pé àtàmà gbọ́dọ̀ five thousand five thousand five thousand ee àwọn eléyìí náà máa ń ṣe báwọn wọ́n máa ń yáyàn lówó níjọ́ nísìnyẹn nìkan kọ́lé kò tí ì kọ́lé tán ó wá kù ten thousand tó lè yẹ parí kò wá sí àwọn àbò olówó kan wà lẹ́kọ̀ọ́ pé wọ́n á yá ẹni ẹni five thousand ten thousand yẹn ni pẹ̀lú mọ́jẹ̀mú pé oṣù méjìlá lòun fi gbawó yàrá kan oṣù méjìlá lòun fi gbawó yàrá kan so àmọ́ oṣù méjìlá ni tó bá gbà tán àìsàn wa san ten thousand fún ìpadà ó lé nìyẹn jìbìtì nìyẹn èlé nìyẹn so ẹni tó yá wa ní owó tá a fi clear ọjà ìgbà tá a bá fẹ́ dáwó padà déédéé tó yá wa ládàá padà ṣùgbọ́n tó bá rí tóun náà fẹ́ make a profit nínú ọjà tá a fẹ́ clear investment nìyẹn náà lè invest àmọ́ àjọ nífẹ̀ẹ́ ní kò lórí pé bá a sì mọ̀ pé èrè percentage ní bí àwọn gba forty percent ọgbà sixty percent ìfáàrin tí ó mọ̀ gbà gan-an ó lè ju five five thousand yẹn gan lọ tí wọ́n gbà gbà mí ò lè gbà fifty gbà mí ò lè gbà gbà mí ìjẹ́ ó lè gbà mí hundred tó kalẹ̀ tó kó kalẹ̀ fún wọn tá a fi clear bóyá òní ó dé sí fifty thousand ṣùgbọ́n pé business nìyẹn. náà tó bá ti di quarter after half stop ẹ̀mí ìlẹ̀ ní ká máa gba lábẹ́. wọ́n ní ìṣàlẹ̀ ìṣòro so mo bá dára bí Bọ̀ wá náà lè ṣe lè ṣe ẹgbẹ́ ìlú ìgbàgbé òun náà máa sọ fún nígbà tó káàkiri ìgbọ́dọ̀ jẹ́ ìwọ̀n tó ṣe pé wọ́n lè ṣe ọdún yá ẹ̀yìn tó máa dá padà. Kò sáàbùrú ló bèèrè, àjọ ń dájọ́, àbí? Àjọ yára wa lówó. ẹni tó kù tó ẹkú ẹkú fún òun lòun sì nídìí ẹ àdìgúnfẹ́ tó nídìí ẹ sí pọ́bílẹ̀ dèdè ń náà ní káre sí tó bá wà pé kò san àní kó sọ pé stand up ya. tó kéré jù ní àná ẹ ẹ àá fún ní táìmù sí tó tó dá. Ó ti ní wọ́n náà ń lọ lọ. Ní òkan wà, kò bá jẹ́ times one million ló bá kókó ni pé kò ní tó bá máa dówó padà dédé iye tí cooperative ìyá ló máa dá padà láì ní sí any interest ten thousand ni o ti dá twenty thousand ó wá gba thirty thousand àbí ẹ̀ tó túmọ̀ sí pé ten thousand lówó ti jẹ ẹ̀ ó ní gbèsè àbí ẹ̀hìn náà ní a week okay a week ń one month ó di ká mọ bá bẹ lọ́rùn kó ṣe fún kó sanni so a lẹ́tọ̀ láti sọ pé a fẹ́ fi kún rárá àti rárá bó ṣe wọlé نعم kò sáàbùrú bẹ̀ yes asọmọ́rọ̀ ẹni tí a yá ní nǹkan àbẹ́ ní nǹkan àwa appreciate pé ó yá àmọ́ kó dáwọn dẹ̀sí pé ẹni ló wáyé tí máa yẹ bá ti sanwó ẹ̀ padà wá sọ náà ẹ́ ẹ̀hẹ́ tó máa yẹ wàá kakò sí ìfúnmọ́ ṣàdúrà fún mi o owó yẹn gbọdọ̀ sílẹ̀ so aya dèdè ń táyà ló dá padà òun wá tún fi ẹ̀ ní ìmọ̀ ah ẹ ṣeun mo o ìdákàlọ́ àṣẹ́rọ̀ ó gbé olómi tútù wá fún wa kódà ó lè fún wa ní tó ju tí aya lọ gbogbo yẹn sí pọ́blẹ́mù. Yeah òun ló jẹ́ ní ẹgbẹ́ ìṣẹ́nu bẹ́ẹ̀ orí ẹ̀dẹ̀ ẹni ẹ̀ ló jẹ́ bàbá ìjà ń gbèsè ní no ìyẹn ń ṣe nítorí ìṣẹ́rí hmm, kìíní ìyẹ̀ta bá wù ṣé kí mọ́ wà ń bẹ́ẹ̀ gidi gan wọ́n ẹja tó ń tì sí tó wà láàrin wọn ló bí ẹja yìí tí ò bá sí tó wà láàrin wọn tí ò bá sí láàrin wọn kò rí mọ́ tí ẹja sí kìí sì fún tẹ́lẹ̀ no ó appreciate mi yẹn tó ẹ́ tí bàbẹ́lẹ́ já bá ti san owó tán ló wá gbé ẹja ńláńlá ọ̀bọ̀kún ńláńlá ló fẹ́ nìyẹn kò sí problem pé sanwó ó sì mẹ́jà lọ bá <laughs> na ìbéèrè tí ó tẹ̀lé ó kùsẹ̀ jú mẹ́fà wọ́n lẹ́ni tí ó ń ṣiṣẹ́ ní kọ́mpì kan ó ti dáwọn ìmọ̀ pípọ̀ ẹ̀jẹ̀ mhm, nìyàs ó kì í ní ìgbọ́sí nìyàs ó kì í ń wọṣẹ́ mi tó ní nìyàs nínú owó tọ́mátì pẹ́tà kí n tó wà ní gbọ́ áfílẹ̀ náà nì tó mọ́ àlèkùn lẹ́yìn alalalalala àkùn lẹ́yìn ìmọ̀mù gbé fóònù ọ̀yọ́ torí ìgbẹ́yìn lè nẹ́kìlẹ̀ ẹ̀kọ́ gbé fọ́tò òkè wá gbé fọ́tò nìyàs gbáyà irú tó bá kírun tó ẹgbẹ́ ẹni tó mọ̀ tó sọ fún tí ò gbọ́ ni ìrún tó kíkò lálàáfíà. yes naam tàbá àwọn àrò tó wá ní kírun lẹ́yìn ẹ̀ gbé fọ́tò ìyá sì sí báyà tó ẹgbẹ́ fọ́tò fúta àwọn fútbọ́là ó sì ṣe pèrè mọ́pọ̀ yín náà dá o but ìfẹ́ ló mú ṣe yẹn ìfẹ́ pé ah òun láìkì kílẹ̀ máa ẹ́ kílẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ọ́n lè fi ìrìnàjò ìyẹn náà dá òmú ṣùgbọ́n títí ni ìyẹn ti lọ́pọ̀ mọ́ ìbádà ìsìgáàtà ìsìáánà àtàwákòlù ìgbáralé ìwárànlọ́wọ́ tó bẹ́ẹ̀ ti máa já òdòdó kúrò lọ́nà ènìyàn ní tí ó bì tẹ bá já bẹ́ẹ̀ ní àṣìbẹ́ ah. ṣẹ́rẹ́ tí ó wọ́n ti Ronaldo tẹ bá sọ fún lọ́sọ fún bọ́ọ̀ òun ó tètè gbọ́ ṣùgbọ́n níyà ọ̀rọ̀ àkídà ní tiẹ̀ ọ̀rọ̀ àìmọ̀ kan délé ọ̀rọ̀ àkídà ó ní tiẹ̀ kódà ó lè mọ sàlámà sí yàn lé òkú nígbà tó ní kó mọ kó mọ gbọ́ lọ́wọ́ gbọ́ ni. Now. Mm-hmm. ilé tó bá láwòrán nǹkan ẹlẹ́mìí nínú tó dáa ni pé ilé wa àwòrán nǹkan ẹlẹ́mìí gbọ́dọ̀ mọ̀ wá ń bẹ̀ yálà onípépà onílẹ́lọ́nù oníbi gbọ́dọ̀gbọ́dọ̀ òye kó mọ̀ wá nǹkan ẹlẹ́mìí gbọ́dọ̀ àkójọ labalábá àbí tambólú ká má ti sọ èèyàn òye kó mọ̀ wá ń lé wa ṣókè àmọ́ ilé olé ní ìṣeré wa ayálégbé ni wa a sì ń gbowó jẹ nílé lọ́dọ̀ àwọn bàbá wa so ọ̀dọ̀ wọn àwọn sì láwòrán ọgbẹ́ náà léyà tí wọ́n ti pa lówà láti 1964 tó lábẹ́sẹ̀ á sọ fún wọn wọ́n máa gbọ́ òdà àti àwọn agbọ́ ní oníká àmọ́ kẹ́mọ̀ lọ láì tẹ̀lé fún lọ́hùn nafsan illa òsìá àní kápá so akọ́lá mi kápá lé torí àní àní fa kangbọ́n pẹ̀lú wọn nǹkan sùn tàbá adúpẹ́ mi wò gbé ẹ̀ kálọ́mọ yẹn nẹ́fìlà mọ́síláṣí wọn wà ní kí ẹ̀ mọ́ yẹn nẹ́fìlà mọ́síláṣí káyàn mọ́ṣáláṣí nílé òun ló lọ́lá ju káyàn ní mọ́ṣáláṣí lọ. ìbéèrè tẹ̀lé wọn ní ẹni tí ó ṣiṣẹ́ ní kọ́ńpìnì kọ́ńpìnì yẹn wá gbaṣẹ́ ọmọ ibi abibí nínú ẹ̀ construction company ni àwọn wá gba iṣẹ́ láti bíúdi church tó lè bá wọn bíúdi àrárá ọ̀tọ̀ ní bá wọn bíúdi tó bá kú kí èèyàn fi ṣẹlẹ̀ yóò fi ṣẹlẹ̀ ṣẹlẹ̀ kúrò àwọn kan báyẹn nìyí àti ń wà apologetic or ká pín ní serious ah kí ni mo fẹ́ sọ nípa mi ní ọ̀dọ̀ nípa èyí ṣe ṣe ní ọ̀dọ̀ nípa èyí gbogbo àwọn kan yẹn nìyí mùsùlùmí general principle ló dé fún wa pàtó àwọn àmì alẹ́gbẹ́rù wa taqwa wọlé àti àwọn alẹ́gbẹ́rù wa lẹ́gbẹ́rù wa ayẹyẹ ara wa lọ́wọ́ lórí ìbàjẹ́ ìbàjẹ́ ní tọ́lọ́ ń ṣe léwọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. gbogbo náà a gbọdọ si ọrụ ẹnu ìṣe ara owó na ká kontributi kọntribútì ntọ́lọ́ ṣe léèwọ̀ ká fi gbé jókòó sọ pé nílẹ̀ Yorùbá yẹn ó pé láìpẹ́ pé èèyàn tètè lílọ síbi ilé ìjọsìn yẹn àwa sì jẹ́ awakọ̀ àbọ́lọ́kadà láìsí wà láìsí wà jẹ̀mọ́ láìsí wà so mùsùlùmí ìṣe wa a ní fi ran ìbàjẹ́ lọ́wọ́ owó wa a ní fi ran ìbàjẹ́ lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam ń sọ̀rọ̀ àkáàkà dọ́ọ̀lì mẹ́ni àwọn ọmọbìnrin mẹ́ni ọmọ ìyá wa tó dálábòsí àtẹni tí wọ́n ṣàbòsí fún oníkàrà àwọn méjì lọ́wọ́ ẹni tí wọ́n ṣàbòsí fún àwámọ̀yún tó ní làkàyè gan ó bá làkàyè nìkàrà lọ́wọ́ alábòsí gangan ẹni tó ṣàbòsí fún yàn alábìnrin náà tó ràn lọ́wọ́ bóyá ṣe wà ràn lọ́wọ́ ṣé ká ràn lọ́wọ́ kó lè rábòsí ṣe láà lówí ká gbà lọ́wọ́ mú tó bá lè dé ká gbá mùsùlùmí lọ́wọ́ mú kó mọ́ rábòsí ṣe ẹni tí ṣe mùsùlùmí tó jẹ́ kékeré tó ń fẹ́ ṣe àbòsí táwa ràn lọ́wọ́ lórí ẹ̀ lá sọ́bọ̀ mi torí ẹ̀ tàbá rẹ̀ wò in anywhere in the world ẹ̀ rí i pé ní tó wọn náà wọn ara wọn àmì ló ń ránṣọ àbí ẹ̀ tó lọ àmì àmì ni o bí ẹ̀ máa jẹ ìyá. wọn ò ní ẹ bá gbà kí ẹni tó jẹ́ ọlọ́pàá kó jẹ́ ìlú rẹ̀ pé ẹni tó ní is post ní eh, ní police kó ránṣọ á ní láyéláyé ọlọ́pàá náà ọlọ́pàá ló ránṣọ ọlọ́pàá bó ṣe rí nìyẹn bó ṣe rí nù. àmì ìmáàmù àmì kí ni pásítọ̀ àmì kí ni bó ṣe rí nù ẹni tó mọ̀ gbálẹ̀ tó mọ̀ ṣe kí ni ọ̀dọ̀ wọn mi kúlò náà so ẹ́ kápẹ́tà àmì àmì náà ni dírẹ́bà àmì dókítà àmì àmì náà ni bó ṣe rí gẹ́lẹ́ nìyí torí pé wọn ò ní fẹ́ kó dá sí pé ẹni tí èsì ara wọn kó wá ràn wọn lọ kódà kó mọ kíní yẹn ṣe wọn ò ní fẹ́ torí wọn rí pé ọkàn àwọn ò balẹ̀ lé lórí so kọ́mọ́tì wa sọ ẹ̀sìn islam sọ pé ká máa ràn kèfèrí lọ́wọ́ ẹ jẹ́ ṣe mùsùlùmí à ń ràn lọ́wọ́ à fún lọ́wọ́ ẹ̀hẹ́n islam ò ní a máa ṣe ó ní di jíjẹ á fún ó ní di mímu á fún kódà yóò nílé kárẹ́ǹtì lé fún ká kọ́lé fún ká fún lọ́kọ̀ ká fún ní ilẹ̀ ká fún ní ká fún ní gbogbo tábà ní islam ní a máa ṣe ló fi ní pé a lè yan zàká fún abẹnugan nínú àwọn kèfèrí ṣùgbọ́n tó bá ti ní ṣe pẹ̀lú ẹ̀sìn tó ti ṣe pẹ̀lú ẹ̀sìn wọn islam ò yẹn dá wa ká ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ ká kún wọn lọ́wọ́ lórí ẹ̀ bó ṣe wulẹ̀ fún wọn tó bá ti ní ṣe pẹ̀lú ẹ̀sìn wọn làkún dínú fún mọ̀lẹ́yẹ̀dì wọn á ní wà fún àìpé òkè wọn fẹ́ píríǹtì church iṣẹ́ ti ẹ̀kọ́ yìí wọ́n ti wá sí làpá àmọ́ píríǹtì wọ́n ní wàá park wọ́n fẹ́ kó àwọn kan ní the bus tó wọ́n fẹ́ rẹ́ǹtì tí fọ̀ ṣé bá wọn kó àwọn kan lọ síbi wọ́n lọ gorí òkè wọ́n fẹ́ bọ́lẹ̀ lórí òkè wọ́n fẹ́ dó sáàrin méjì iṣẹ́ ti ẹ̀kọ́ ni tó gbogbo wọn lọ iṣẹ́ ti ẹ̀kọ́ wọ́n fẹ́ lọ bí ìyàwó wọ́n fẹ́ lọ bí ìkómọ wọ́n fẹ́ lọ bí ìṣílé no problem wọ́n tó bá ti nífẹ̀ẹ́ pẹ̀lú pé sáfìsì yẹn nìyí láti lè fi ràn wọ́n lọ́wọ́ lórí ìjọsìn wọn ìlànà wọn ìgbàgbọ́ wọn ni ọlọ́run bá ṣe léwọ̀ fún wọn. ṣùgbọ́n yẹ́ mùsùlùmí àìsí ìfírí ọ̀tọ́ ah, ìbánimọ̀ ìṣeéṣe afẹ́kùsọ lẹ́nu ń bẹ láàrin tiwọn náà àwọn tó dúró bẹ́yìn náà ti dúró tó bá ti pẹ̀lú mọ́ṣáláṣí ànínà before december eh, nínú december náà ni before eh, christmas mo ní títí pastor kan pásítọ̀ yẹn ìgbẹ́ ayébò dàbí yorùbá bọ́ òyìnbó ló ń sọ ọkùnrin john pásítọ̀ báyìí ó wá ń ṣe àwọn ìpè ọ̀hún ìpè kábíyèsí kábíyèsí ó péré ló mọ lẹ́yìn jésù wọ́n ń fún ẹ lẹ́ran léyà ó wá ń gbà kò fẹ́ ṣe orí búlì kò fẹ́ dáa fún wọn kí ló kẹ́ pẹ̀lú ẹran léyà ṣé mùsùlùmí ni ó ní àwọn ìlú àwọn bí ìlú nu àwọn christian wọn á tún wá gbà wọn lè àwọn ó ṣáà gbà kó má bàa sí ìbá kan wọn á lọ fẹ́ lómi olórí gúúsù ní ẹ pẹ̀lú ẹ ṣẹ̀gbọ́n àwọn náà máa ń sọ bí òṣìṣẹ́ mo lè gbà kí n fẹ́ lómi ní òwe eré ṣe ń torí ẹ̀ adúró tẹ̀sìn wa wọn ní gbáṣọ egun wá wọn gbọdọ̀ tó tẹ́lọ̀ ní ẹran báwọn ará tó egun kò gbọdọ̀ náà bẹ́ẹ̀ ni bó o ṣe ní assist lórí ìbàjẹ́ bó o ṣe ní ṣe ìbàjẹ́ o gbọ́dọ̀ assist lórí ìbàjẹ́ islam nìyẹn islam wá láti wá mú aburú kúrò lẹ́yìn àbí wá lá dín aburú kù islam wá láti wá fi kún aburú àbí láti wá fi aburú lọ́lẹ̀ káwọn burú tẹ̀ ọ̀ká minimize ẹ̀ ká reduce ẹ̀ islam sẹ́yìn dáadáa islam fẹ́ káwá fi dáadáa lọ́lẹ̀ lódìdí àbí ká bẹ̀rẹ̀ dáadáa láàbọ̀ èròǹgbà islam nìyẹn ṣògbọ́n ìdílé wọ́n máa pè é fún sáfíìsì tí ò ní ṣe pẹ̀lú ẹ̀sìn ìṣàbòrò kọ́dà fún ọ̀pọ̀ yẹn sí tí yẹn sì ti kápá ìyẹn ṣe tó bá ti ní ṣe pẹ̀lú ìlànà ìjọsìn wọn jàmá mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe ò gbowó ò gbowó ó ti dègún lọ́rùn ẹ̀mí. Bẹ́ẹ̀ni. Ó obìnrin. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni náà wọ́n ní bóòlù àṣẹ tútù bá tá a bá gba iṣẹ́ haramu tá a ṣe ó sì kù àṣẹ lọ́fẹ̀ẹ́ owó ló bá dé owó tó àgbà ń bẹ̀ five thousand ní ten thousand ní ayò lápò wa láti ṣe sọ́dà pọ̀ àwa fi ìṣèkùfàrọ̀ á fi gbé bí ẹ sì gbé kí ó bí five hundred million náà oṣooṣù náà nù tí ò bá ní pé bíbí kó mọ yọjẹ kẹ̀kẹ́ kí ẹ pé náà. Ẹ kò mọ̀ kò lẹ́sẹ̀ àmọ́ owó wà lọ́wọ́ yìí ẹgbà ẹ̀ máa ṣe máa ṣọ́dá Okay. Kò ní ṣàkàn, kò ní ṣàkàn. Kò ní àtọ́jọ́ ara blood, ice blood, tó bá ti mọ̀ wípé ọ̀rẹ́ ti fi street jams ní oríta fún mi ojú àlè orí ẹ̀mí kẹ́ oríta kò gbọ́dọ̀ tó bá fi lè ta yóò gbà ládàgbà àwọn tó bá mú nǹkan tútù yóò gbà dèbí ládà tó tọ́ náà. Thank kò tí ì yóò ní gbé tó bá yé ọ̀rọ̀ rẹ̀ gbé jẹ́ gbọ́dọ̀ kan sọ́n sí náà ni sábà rẹ̀ ló pọ̀ ó yẹ lómi náà ìfẹ́nu ló ń ṣẹlẹ̀ mí ìfẹ́nu ni àmọ́ irú ẹni bẹ́ẹ̀ sábà rí pé ká sì súnmọ́ ká mọ fún ìdálẹ́kọ̀ọ́ rẹ̀ bí yóò ṣe láǹfààní ká mọ́ jìnà sábà rí pé onífẹ̀ẹ́ inú paraku ni kódà ìfẹ́ inú ẹ̀ gan ó lè tó fi kó bá wa á jìnà wọ́n rà kó bá wa. lábẹ́ ok àìlérè ti dá gbẹ́gbẹ́ ní sí a mọ̀ sáà ilé ẹ kò sí sọ̀rọ̀ yìí yóò sí sọ̀rọ̀ ní Yorùbá yéèyì wọ́n máa ń ní ọ̀rọ̀ ní nínú ẹ̀sìn ọ̀rọ̀ tí yàn sọ ni fẹ́rẹ̀ jẹ́ nàìjíríà kò sí sọ̀rọ̀ kò sí sọ̀rọ̀ ìyẹn bọ́lọ̀ tó gbogbo yẹn fún wa kí n sọ̀rọ̀ àwọn tó wá ní ara wọ́n ti lọ gbọ́ àyàfi tó bá jẹ́ ọ̀rọ̀ tí ó wáyé láàrin wa sọ́lọ̀ láàrin wa sọ́lọ̀ ìyẹn ni kò bá òun jẹ́ ẹni ètè ìyẹn fi sọ ẹni ètè ìyẹn fi sọ kò bá ìyẹn jẹ́ ọ̀rọ̀ tó bá wáyé láàrin wa sọ́lọ̀ kò bá ìyẹn jẹ́ lórí ẹ̀dá pé tẹ́nìkan bá sín lórí irun òun sín kí ni ó sọ aló ń sọ̀rọ̀ yẹn sí òun náà ló sùn ẹ̀hẹ̀ ó sọ sí Allah alhamdulillah ó fún onímọ̀dé ṣe ọlọ́run ló ń fún ní ẹ̀yìn àti ọpẹ́ ìsàbùrù lẹ̀ àmọ́ àwọn àtàwọn àyókù náà tájọ wà lórí irun àwọn gbọ́dọ̀ sọ يرحمك الله يرحمك الله هو الأنباثر ينواسب عليه باب سنة باتواني يعدكم الله ويسلي بالاكم ودنا سيلي وداد تذرية الحمد لله سبحان الله اللهم صل على محمد وسلم ثم مدوى اللهم ارحمنا اللهم حفظه ذات بيننا gbogbo yẹn nìyí láàrin wọn sọ́lọ̀ tó sàbúnlẹ̀ kódà ká fi yorùbá sọ ìrẹ́ pé ìfi yorùbá ṣàdúrà lórí irun kò bànújẹ́ torí pé ọlọ́run la sọ torí pé ó jẹ́ lábẹ́wá bọ́ bí ẹ̀ bá fi lárúbáwá bẹ́lẹ̀ ní sọ̀rọ̀ lórí irun irun ẹ̀ ti bàjẹ́ sókèlè ẹ̀ ní wà ní sùdíòtù lárúbáwá òrò ọlọ́run mọ́ mú wá yorùbá wọ́n dá fún tọ́ àlékún wà lókun àlékún àlùbákà ọ̀hún ẹgbẹ̀rún ilé iṣẹ́ ilé iṣẹ́ nàìjíríà wà ní kò sáàbùrú bẹ̀ tó lọ fún mi. àjọ lọ́lé náà ń lọ. Ìmúgbẹ̀ẹ́sílẹ̀ ìgbà, orí tí ò bá sọ̀rọ̀ lápọ̀ ṣe nǹkan àbúrò náà ṣe lè kó wọ́n sọ̀rọ̀ lórí ìgbà ẹ má ẹ má débẹ̀ ẹ kí wá ṣẹlẹ̀ ìdó máa sábà máa ń ṣẹlẹ̀ ní pé ẹni ẹ máa ti ń jàgbé kóun wà lórí mi ọ̀rẹ́ fi jáde tó fi yé inú ọ̀bàjẹ́ àwọn tó bá mọ̀ pé sọ̀rọ̀ ìrìn lọ́pẹ́ mọ́mọ́ ẹ sún sàn lórí ìrìn kò lálàáfíà ìní ní pọ́bẹ́ ó ta amádà nìyẹn lórí ìrìn ó mọ̀ mọ́ sọ̀rọ̀ lórí ìrìn nìyẹn ẹ̀fin tó fẹ́ fi sílẹ̀ torí ẹ̀ ìṣára ó lè lò ṣára náà fara fún ẹ̀kọ́ tì mọ́mù kó fọwọ́ mọ́mù ó lè ṣe ẹni tí ok jàǹbá kan nù à ń kírun lọ ẹnìkan fẹ́ gbọ́ ajú wa kọjá ẹni ní aṣọ ẹni orí òpin ló mọ̀ kí lọ́wọ́ ni ìjàpá inú bẹ̀lú ènìyàn sign language sign language kí ló ṣe ọ̀rọ̀ mi nínú ṣẹ̀ríà

islam náà bẹ̀bẹ̀ ṣùgbọ́n ìjọsìn tó ti jókòó tó lálàáfíà tá à ń ṣe dèédé ọ̀rọ̀ tí ó bàjẹ́ ẹ̀sìn ni ó sọ fún wa anabi sallallahu alayhi wa sallam ó ní ọmọ afẹ́fẹ́ bíkúrú ẹni tí ó sì lọ́kọ rí ó ní sùkúùtù ajá wa bù wá ẹ máa ń bí pé tí ó nífẹ̀ẹ́ sí ó wá anabi ló ti sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló sọ̀rọ̀ olóòrùn bí pẹ̀sì so tẹ́ni bá wá sọ̀rọ̀ wá ń kọ́ tó bá mọ̀ mọ́ sọ̀rọ̀ mo nífẹ̀ẹ́ sí o sábúrú wa mẹ́kùn sí àmọ́ ibùdó àti ní ògbáyún ibùdó àti ní gbà pé kò gbọ́dọ̀ sọ̀rọ̀ náà tó bá fi sọ̀rọ̀ pé òun nífẹ̀ẹ́ sí ìtumọ̀ ẹni pé kò nífẹ̀ẹ́ sí bọ̀tọ̀bọ̀rọ̀ àwọn afáàní rárá kò rí tó bá dákẹ́ gẹ́gẹ́ bí àdámọ́ bíkúrù ó nífẹ̀ẹ́ sí tí ò bá nífẹ̀ẹ́ sí yóò á ah, alóhùn nífẹ̀ẹ́ sí tó bá tún wá fẹnu sọ̀rọ̀ wípé òun nífẹ̀ẹ́ sí à ah, ni ó tún wà ẹ́ ó tún ó tún kápá mọ̀ ṣùgbọ́n nísìn ìjọsìn ìjọsìn tí ó jókòó tá à ń ṣe irun tá à ń kí tẹni tí ó wà sọ fún wa pé ah nǹkan kan ti bàjẹ́ o ẹni tí ó sọ bẹ́ẹ̀ èyí tí ó sọ pé bàjẹ́ yẹn yóò ní ẹ̀rí so ọ̀rọ̀ de ọ̀rọ̀ odidi ọ̀rọ̀ tí ò ní ṣe pẹ̀lú pàǹbọ́lọ̀ ń sọ̀rọ̀ ní mọ́ bá gbẹ̀sùn jẹ́ kódà nígbà míì tó bá wá látara gbàgbé kí ni ẹ̀rọ kí ni gbogbo ọkàn yẹn kàn rántí nípa ah, kò banújẹ́ kò banújẹ́ àmọ́ àwọn àmọ̀mọ́ wọ́n ti lọ tó dè lóhun jẹ́ kí ni tán wípé rárá kò lè lọ kò dé tọmásánà sọ̀rọ̀ máa sọ́nà anábì kí o tọmásánà wọ̀n sí kìí dáhùn anábì òdìlú wà lẹ́kùn sọ́nà a sì ìṣára so ìgbàláyè wà fún wa ká sì ìṣára lórí irun léyìn tí ò ní ṣe pẹ̀lú irun àbí wa kí a sọ̀rọ̀ lórí irun ní tó ní ṣe pẹ̀lú irun àmọ́ tí ò bá ti ṣe pẹ̀lú ìrìnnà lèyí àlàǹfààní láti sọ̀rọ̀. ẹ̀ táwọn èèyàn yóò mọ tí wọ́n mọ ó pọ̀ èyí tó bá sì ń ṣe ìṣára nínú wọn tí wọ́n sì dá bọ́n pàtẹ́wọ́ kò sáàbùrú bẹ̀ tó fi yé kò dáa tó àmọ́ ẹ̀kọ́ yẹn ló sì yé wọn ni àmì tó bá ń sọ̀rọ̀ nínú wọn tó ń lanú sọ̀rọ̀ àwọn lẹ́yìn lè wọn àdínú àbọ́lọ́mọ bí ó ti yanjú ọ̀rọ̀ wọn náà ríà Ní ọkọ̀ bàjẹ́. Torí ohun tó sọ ẹ̀ nìyí, àkọ́kọ́ kò kò yẹ kó sọ̀rọ̀ ó lè ṣìṣàrà kó mu ó lè fọwọ́ fà àbí àmọ́ wá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ yẹn ni ó fi ṣàtúnṣe irun ní tó bá jẹ́ àfá yìí ni ẹ̀yà náà ya ìgbà tí wọ́n máa fẹ́ kí wọ́n bá dá wọ́n dá. Kò gbá wá lóyìn kọjá àmọ́ ìṣesí yóò dá. Jésù, ìṣesí yóò dá. Ó ní ẹ̀tàn nínú.

<laughs> ìyẹ̀gán kìnnù ó wá gbélé ìsíbẹ̀ kó lè jẹ́ sútúrọ̀ fún kí wọ́n lè lè kọjá àbí bàtọ́ wá gbé tó kọjá bá tún gbé kúrò tó pẹ́pẹ́ nìyẹn ló bá gbélé tí ó lè gbé kúrò tó kúkú gbé bẹ̀ kí wọ́n kọjá ṣùgbọ́n nígbà táwọn jọ àwọn tàbí gbájú ọkọ̀ láwọn pọ̀ àwọn márùn náà ń kírù láì ní sútúrọ̀ ayọ̀ yọkọ̀dákan ẹ̀tàn wà ń bẹ̀ ní òmù ókún kí ẹ̀ kúkún ṣe sùúrù torí pé ilé ìtò kọ́kọ́ ṣe yẹ ó dá àṣẹ olóore ni kò ní sútúrà àdìbá wá sútúrọ̀ iṣẹ́ olóore tó wá ṣe òun náà ló tó wá bàjẹ́ <laughs> ẹ́ so náà bàbá ṣà àìṣà nìyẹn. tàbá pàdé àwọn onígun náà ní ká bàtà tàbá rí pé a mọ bá ṣe lè jàfẹ́tọ̀ wa àti wọ wa láì bọ́ bàtà ká má bọ́ bàtà olúwa bàtà fún wa ni àbátọ̀ fún pínlẹ̀ gbóná ẹ̀hẹ́ ètò bá ń nà wà ń bẹ̀ tábà ṣe lè jà fẹ́tọ̀ wa kí yóò jẹ́ tí ó fẹ́ ń kirikiri tá a ṣe ṣùgbọ́n tá a bá rí wípé a ní kápá alẹ́ èèyàn kan fìyà kún yà ni ó bẹ́tà káwọn wulẹ̀ gbàbẹ̀ táà bá wá mọ̀ pé á pàdé wọn ó bọ́ sójijì tó clear tọ́ tọ́ba ti ní káwà bọ̀ ká wo aburú tó lè tẹ̀yìn ọ̀wà káwà bọ̀ àbọ̀ nítorí ìgbàgbọ́ àbọ̀ nítorí ká má bàa jẹ ya ni. òun náà mo sọ tábà mọ ọ̀nà tá fi lè gbára wálẹ̀ lórí kò lè sáré kò sí lè po tó ti yé tó bá fún ẹlẹ́yọ̀ kan wábi tí kò ní kú o kò sì ní dákú àmọ́ ó wà gbé mi tó wà ní gbèsè ibi tí gbogbo ẹ ti sùn papọ̀ láti pèsè méjì kò sáburú mbẹ tó láwọn ọlọ́pàá bàtà àà tàbá mọ bá ṣe lè gbé tó Islam ò takò bóyá a kàn

lẹ́sìn mọ̀ pé ìsìláàmù ẹ̀sìn àláfíà ni a ní nǹkan táà ń ṣe inú ìsìláàmù táà fi ń kó nira báyàn wọ́n tó bá ń ṣe kankan nínú Islam tó fi ń kó nira báyàn mọ̀ pé tó ń ṣe yẹn nìyí ìsìláàmù ràn á ṣe léyà a kó nira báyàn a ṣe ìtùnú àwẹ̀ a ṣe dímọ̀ ọdún wa mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí táà kó nira báyàn àmọ́ tí wọ́n nìyí ìgbónú ọmọ náà yẹn ajá dúdú tí wọ́n ń lẹ́gbẹ̀ẹ́ gọ́ta wọ́n lóbìnrin yìí tún wò àwọn obìnrin tún wà nílé àsìkò òru wọ́n lóbìnrin gbọ́dọ̀ jáde wọ́n tún kò nira bá wa ọgbà gbé tó lọ sí ọjà wọ́n ní kò sọ́nà òru tí wọ́n ń fì tí irin òru bá já ara ẹni tí irin òru tó ti bẹ́ nípò rí tí èsì ṣe lóró ti dẹ́ mùsùlùmí kí ló dé ah ok tó bá tún di àṣetà àwọn ní kìsẹ́nì náà nìyí gbò gbà gbà gbò gbò gbà gbà gbò wọ́n ti kọ́ wa ní tọ́mátì ẹ̀yìn bọ́ǹbù kan tí yóò nímọ̀ pé yóò kíyà gbogbo àwọn ìdẹ́rùbà ìfara ni ó pọ̀ níbi gbogbo kì í dẹ̀ ṣe gbogbo àwọn tó yẹn fẹ́ lọ́rọ̀ àwọn bòmíì náà tí tí wọ́n ìṣẹ̀lẹ̀ sí Islam náà bẹ́ẹ̀ ṣe máa bá nìyẹn iléyà ni àdán jẹran ni Ramadan yìí àdán ṣọdún ni so kò sí nǹkan kan tí tí nira láti kì nira kẹ́nìkankan àmọ́ títí wọn ìwàhálà ni èwo ni kẹ́nìkan yẹn mọ bọ́ bàtà kan mọ pẹ́gbà àwọn ara yín tẹ́jọ ń ṣe ẹ̀yọ̀ lẹ́ni kan ọ̀pọ̀ no problem ṣùgbọ́n mùsùlùmí àtẹ́ni tí èṣe mùsùlùmí náà tí èṣe oníṣẹ̀ṣe ẹni owó ọ̀tà ẹni kó mọ ẹni kó síkìlà ẹni gbogbo yẹn nìyí rádaràdán ni rádaràdán ó tún wá pàdé àwọn ẹlẹ́yà ó ti ní kó tún mọ sí ojú gbogbo yẹn nìyí pátipàti nìyẹn tó òfin Nàìjíríà kò sọpọ́ọ̀tì yẹn rárá bó ṣe wọlé kó mọ́ so ẹni tó bá káwa mọ́kọ́nà ẹ̀yọ́ ló jẹ́ ni eégún ni ló kọ́ ọmọ mọ́kọ́nà lónìí yá àfà tó bá ti fún mi lówó ní lọ àti kẹ́rẹ̀ tó fún wa ní ẹgbà táàtì mọ kọ̀ǹfú táà mọ́ ṣe ká fún ní kọ̀ǹfú jókòó síbẹ̀ wọn tàbá fún agbẹ̀fán ni self defence nìyẹn jẹ́ pé kó tó dìde gan tó wákàtí mẹ́jọ àbí wákàtí mẹ́wàá wọ́n wá pé katapila gbé ni ní ọkọ̀ wa <laughs> ẹ̀hẹ́ ká má pa ní ọkọ̀ wa self defence ni ẹ wo ẹ̀yẹ̀ tó ń ṣe lọ yìí ẹ bọ́ ṣe ń ná àwọn èèyàn wọ́n fọ́ kí mẹ́rin wọ́n fọ́ jí ọ̀pá bàtà mẹ́lẹ́mì lórí lẹ́kúlódé ọdún jákujàku wo nìyẹn hmm? ẹ̀ ń kó náà àsìkò eégún náà ẹ̀ mọ̀ ó jẹ̀ dídá eégún kan bẹ́ẹ̀ nígbà táwọn ọlọ́pàá mú ó padà dèrò kóòtù ó ti wà lẹ́wọ̀n nísìn tẹ̀kú tẹ̀kú ló fi wá sí kóòtù tẹ̀kú tẹ̀kú ó fi dèrò ẹ̀wọ̀n nísìn orí ìlú ó pè tó tẹ́fẹ́ fẹ́ ṣe tẹ́fẹ́ ṣe ìjọba òótọ́ pé kẹmọ́ ṣe àjọ wà nínú ìlú ni abẹ́ gbégún kan gbégún rẹ̀ lọ mọ́tò owó lọ́wọ́ ẹni bọ́dì tó bá ti àtọrọ owó ẹni tó kò fún ẹ náà nìyẹn ó wà mẹ́gbà sókè ọmọ àná àwọn èèyàn tó fún wọn pẹ̀lú olóṣèlú owó tí wọ́n lọ́wọ́ ẹ́ so gbogbo yẹn nìyí kò bá òfin mu bó ṣe wọlé kó mọ̀ èyí tápá wa bá ká nínú wọn tá a lè mú tá tìpù ẹ̀ lẹ́sẹ̀ táwa wọ lọ́dọ̀ ọlọ́pàá pé ẹ̀rí ó nà pàmbàtà ó nà mí lẹ́gbàá ẹ̀ wára gbé ṣe lé ẹ̀ àwọn náà lè ṣe káfí tó àwọn tọ́rìtì káfí tó wọn létí tó clear ó mú mẹ́pa ọ̀fẹ́ náà wá báyìí àkànfọ́n níbi tó dáa bẹ́sìn ló bá gan sórí kan ìyẹn ò tí àgò sí tayọ là self defence nìyẹn òróǹ tó yọ pàǹbàtà ó lè yọ ìjà èèyàn tó ń ṣe lọ yìí wọ́n ṣara wọn lẹ́yìn ládàá igi ọ̀pá bàtà ṣe wá ń di àdá tẹ́ǹ ṣara yín tẹ́ǹ ṣara rẹ̀ léṣe pẹ́pẹ́ láàrin ara yín ti ẹni no problem so ọdún yóò yẹ náà ni àmọ́ fún mùsùlùmí tí ò ní kò bá yín kópa nínú tẹ́yìn ṣe ẹ wá pàdé ẹ̀ lọ́nà lẹ́yọ ọ̀pábàtà lẹ́yọ àdá lẹ́bẹ̀rẹ̀ sí ní ti ṣe létí àà ìyẹn ni kò ìjọba gan ní sọ́pọ́ọ̀tì mọ̀gán lórí ẹ̀ Allah subhanahu wa ta'ala bimanihi wa karamihi wa fadli ó ṣàlékún àgbọ̀yé fún insha Allah á bẹ̀rẹ̀ ẹ̀kọ́ Ramadan láti Monday bẹ́ẹ̀ ni monday lẹ́yìn àṣùbà títí tí ramadan yóò ti wọlé lábẹ́rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ nípa dòró sọ ramadan. ọ̀nà mi alkọ̀mọ̀ monday tuesday wednesday friday onísúnlẹ̀ monday tuesday wednesday thursday four days monday tuesday wednesday thursday friday onísúnlẹ̀ friday onísí ní níta àárọ̀ bọ̀tálẹ́ a kọ̀ntínú ibi táwọn abàdé ní thursday a máa kọ̀ntínú ẹ̀ lálẹ́ friday ti friday yẹn kò ní wáyé ní àárọ̀ lẹ́yìn àṣùbà àmọ́ máa wáyé lálẹ́ ṣé kí ni ẹjọ́ ìrìn láì ọ̀ẹ́ máa bọ́ ẹ lè fi ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀ ọ̀tàn ẹ lè ẹ eh, máa stop ẹ english ẹ eh, stop monday to uh, thursday monday to friday òun ni ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ ramadan but ọjọ́ friday kò ní jẹ́ àárọ̀ ó máa for al-muharram insha allah ìlàmàkà ìsìlámù yẹn adẹ̀fàsìkò rírọ̀ wa bọ̀ àti abá ní gbèsè lọ́rùn last year ọjọ́ kan ọjọ́ méjì ìjádá padà àwọn ìyàwó yín lé sọ fún àwọn ọmọ yín lóbìnrin àwọn ẹ̀gbọ́n yín àwọn alábàgbé yín ẹran wọn létí ó pàtàkì nínú ṣàbáǹtà wà yìí àwẹ̀ wà bẹ́ẹ̀ àwẹ̀ súnnà tọba ní kápá àti lè gbà ká gba ọ̀pọ̀lọpọ̀ olórí nínú àǹfààní wọn bẹ fún wa nínú àǹfààní ẹ̀ ni pé rọmọdánù ní débáwa a àní wule ní rọmọdánù àkọ́kọ́ pẹ̀lú ní láti gbàṣẹ́ rọmọdánù ti lọ kì í gbà wẹ̀ tó bá bẹ̀rẹ̀ rọmọdánù àkọ́kọ́ báyìí ẹ rò bóyá ó lọ fápàtà ni tó bá ti ní mélòó kan nínú ṣàbán ẹ̀hẹ́ ara ó fún rọmọdán lára àǹfààní ẹ̀ nìyẹn ó sì ní oore míì náà oníṣẹ́ ẹ̀dá máa ń dọ́dọ̀ Allah látọ̀dọ̀ àwọn màláíkà òun sì máa fẹ́ kó òun wà lẹ́nu tí ó wà láàwẹ̀ lára orí ẹ̀lẹ̀ ṣe tó tóbi jù òun náà ni pé tá bá ní gbèsè rọmọdánì lọ́rùn inú oṣù yìí lójú ọ̀ràn yẹn fún wa ká dá padà àìgbé rọmọdánì ìsìn kágbé tọdún yìí fọ́nà kó ṣe rọrùn fún wa wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa wala السلام عليكم ورحمة الله وبركاته